من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور العلم وافتح علينا معرفة العلم وأسن أخلاقنا بالحلم وسهل لنا من أبواب فضلك وانشر علينا من خزائن رحمتك يا أرحم الراحمين اللهم إنا استودعناك ما علمتنا فارده إلينا عند احتياجنا إليه ولا تنسناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبيين وفصاحة إفز المرسلين وسرعة إلهام الملائكة المقربين وقرب زدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرع لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أعطيت سؤلك يا موسى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حاسبنا تاج الأداب مرشدا من الضلال مربدا حسبي الله مفسرا قرآننا آل ماجدا ولا يزال بالغا كلام نعم الله الحامدها كل الأنام كافة سبلا سلامي سومدا الله الله حاسبنا ومن يقود قوم غير تعبير والعنا بالوعد صار حاسبنا طول الدوام والبقاء شيخنا تاج الهدى ما دام كان على الثرى حسبي الله نعم له على طريق يحمد الله الله ربنا حسبنا الله ألا أسبنا يا رب فاحفظ تاجنا من البلاء والردى فأفض عليه رحمة منك فكرمنا الصدى بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على اشرف المرسلين وعلى اله وصحابه اجمعين وبه نستعين امين اهدنا الصراط المستقيم امين اهدنا الصراط المستقيم امين ìdínà sọ́rọ́tà lè mustaqim adágbẹ́fọ́ lọ́wọ́ alhamdulillah adágbẹ́fọ́ lọ́wọ́ alhamdulillah alhamdulillah rabbil alamin alhamdulillah rabbil alamin bílẹ̀ bá súlé ní ramadan ló tún di mẹ́ta ó tún tán lọ nìyẹn ní abàkódà kan rẹ̀ mẹ́wàá nísì ọya abàdá àtìkódà méjì ọbọ̀ fún ìnìyẹn kọmdánà 1437 ọtún lọ nìyẹn bẹ̀rẹ̀ pé kò lọ tán kọlọ̀ mọ́ jẹ́ ọlọ tán bá wà lọ yàní kọlọ̀ ń jẹ́ àríṣẹ́ olóore sínú ẹ̀ fáìlì ni tí wọ́n ti kánlẹ̀ wọ́n tún padà bọ̀ á sí fún kálukú padà bí kálukú ṣe lò mm, mm. ìsì tún tán lọ náà nù ọdún tẹ́nìkọ̀ọ̀kan tó kú láyé èyàn tó kú bẹ́ẹ̀ nìyẹn kọlọ̀ jẹ́ àtàn rí. amina. Ah, ní àná aya ogun inú suratul An'am oníyàtú àmàlàyé rẹ̀ kú díẹ̀ tí a sọ mọ́ lánàá tágbìyànjú ká sọ lẹ́nìí kọlọ́nkọ́ fún aṣọ ẹ̀tún wáyà nìkà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم لكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون آية yìí alama ali uthaimin tí wọ́n ṣe tafsiri èyí táwa ń kà yìí kọlọ̀mbá ní kẹ́ wọn ìgbà tí wọ́n débi àyà yìí wọ́n ṣe àlàyé kan bẹ̀ lábẹ́ àlàyé tó pọ̀ tí wọ́n ṣe àmì ìtafẹ́ mẹ́nu bà ń bẹ̀ òní yàrá ìfúnà hu ká máa yàrá ìfúnà àbùnà ọ̀hún bàbá ní fàáyínkọ́ làkọ́ ìlú tí ẹnìkan bá sọ pé hádá kẹlámùlá ìgbé ọ̀rọ̀ ọlọ́run yìí ó tọ́sọ yìí ọ̀rọ̀ ọlọ́run lọ́sọ yìí ọba àlejò ọlá tẹnìkan bá wá ní.

lọ́dọ̀ ẹ̀ títún wá dalilu fún ọ̀rọ̀ ọlọ́run subhanallah an yutlab dalilu ala sidiki khabarillah mímọ́ ọlọ́run pé ọlọ́run sọ̀rọ̀ wọ́n tó wá ní kámẹ́rì wá gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ní sọ̀rọ̀ tí fọ̀rọ̀ ọlọ́run gbé ọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀ kálígbà gbọ́ ọlọ́run gẹ́gẹ́ wá sọ̀rọ̀ ẹnìkan wá sọ pé kílẹ̀ rí wa <laughs> ń wá pé bàbá ah, gbogbo fánù ni wọ́n gbé pọ̀ kò síbi tí bàbá ò gbé pọ̀ títóbi ọlọ́run dára bàbá èmi ò mọrú fánù náà tẹ bá na ó gán fánù náhù wọn tíra náhù wọn afẹ́ lè sàsọ àsọlé pé bọ́mọ àná bá ń kàyọ́ pọ̀ yìí bàbá sọ̀ọ̀sọ̀ọ̀sọ̀ sẹ́gbọ̀ yìí ní ọ̀nà tó rọrùn bàlágà wọn bẹ́ẹ̀ díkì wọn bẹ́ẹ̀ àdísì wọn tẹ̀sí ìtúrẹ̀ òṣèlú fíkì ẹ̀sẹ̀ òṣèlú fíkì tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn àwọn àwọn gbogbo tí a òṣèlú fíkì tí mo kà láyé tíra tí mo gbádùn bíi tí a bàbá òsì kódà ilé yẹn bá tún kà téyìn gbọ́n tí àfa mi tún sọ yé ọlọ́run ó sọ lápúpọ̀ kọ́lọ́run wọlé abẹ́ẹ̀ náà kó bá ní kẹ́ wọn kó bá ní gẹ̀ wọn wọ́n ṣe wàhálà lórí ẹ̀sìn ah, wọ́n ṣe wàhálà púpọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtàwọn tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mẹ́ni pàgbọ́ wọn kò kẹ́ àtàwọn tí wọ́n jí káà náà mọ gbọ́n tí wọ́n ń kọ tí wọ́n ń sọ yé ọlọ́run bá ní kẹ́ wọn pọ̀ baba ní khabarullahi ta'ala huwa dalil ọ̀rọ̀ náà náà dalilu ọ̀rọ̀ náà nífẹsẹ̀ lẹ́nà wàmàdìlú nìyí wàmàdìlú ọ̀rọ̀ ntí bàbá bá sọ pé ntọ́lọ́wọ́n bá lékè ọlá bá sọ wípé ńlọrọ̀ ńlọrọ̀ fún àpẹẹrẹ ọlọ́wọ́n bá lékè ọlá sọ pé ẹ bá wẹ̀. ọ̀rọ̀ ọlọ́run jẹ́ àmọ̀ yìí pé ààwẹ̀ gbígbà ń lékún ìbẹ̀rù ọlọ́run fẹ́ gbangba àti pé taba ní ká gbààwẹ̀ kí n dẹ̀lílù wa àrọ̀lọ́ ní àgbà ààwẹ̀ gangan tọ́lọ̀ wá ní àgbà yìí tí àyà rẹ̀ ń tọ́ka sí mọ̀dìlúrù tó ní gbogbo ẹni ó náà ni ó bá ń tọ́lọ̀ gba ọba àlejò láwùí ní ọba bẹ́ẹ̀ baba ní wàlá hajà ànàkúlá aliwuna kasa idun yadulu ala kẹlámìlá kò sí ìdí fún wa táwọn fi wá ẹ̀rí tí ó fẹ́ fìdí ọ̀rọ̀ ọlọ́run múlẹ̀ kò sí wípé àwọn tí wọ́n jẹ́ alùkìtà yahudi àti nasara wọ́n ma nábì bí ẹmu owó bí wọ́n ṣe mọ ọmọ wọn ni wọ́n mọ̀ kò sí pé a máa ṣẹ̀ṣẹ̀ wà nǹkan mìíràn ṣùgbọ́n ọ̀rọ̀ lọ́wọ́ balẹ̀kẹ́ọ́lá ló nípọn ju gbogbo ọ̀rọ̀ lọ tí gbogbo ayé bá ń sọ̀rọ̀ tọ́lọ́ nìkan ò bá sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ bí gbogbo ayé ò bá sọ̀rọ̀ kan tọ́lọ́ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́lọ́rọ̀ tó bá rí bẹ́ẹ̀ bàbá ní tòun ti bẹ́ẹ̀ náà ẹ wá já sọ pé kádẹ́ ń tọ́ sọ̀rọ̀ náà lóhùn ṣé ń tọ́ fẹ́ ní kámẹ́rì wa ẹ̀ á fún lẹ́rì á fún lẹ́rì à nítorí pé wọ́n fi nǹkan kan tún jẹ́ yọ̀rọ̀ ọlọ́run ká má fún lẹ́rì wọ́n ní baba ní bẹ́ẹ̀ nu suratul araf tọ́lọ̀ ń sọ ń bẹ̀ wípé àwọn yahudi àti nasara wọ́n mọ anabi bí ẹni mọ ọmọ wọn wọ́n ní ọwọ́ àmbẹ̀bẹ̀ wọ́n ní ṣùgbọ́n ẹjẹ́ á dá tasaran fasaran kásaran lè bá dẹ́kun àrùn jíjẹ bàbá ní nínú sọ́tìlì araf bàtọ́lọ́ ń sọ̀rọ̀ bí wọ́n ṣe mọ ànábì ọlọ́run sọ yí pé ń bẹ́nu ń bẹ́nu ìnjílà tí wọ́n ti kọ́ sí pé tí ànábì náà bá dé ìròyìn ẹ̀ rèé yàmúròhún bílí màrúf yóò máa pa wọ́n láṣẹ kí wọ́n ṣe dáadáa wọ́yẹ̀ ní ahùn ánìlè mọ́nkàr yóò sì máa kọ́ kánṣe tí ọ̀dà fún wọn. wọ́yọ̀ hílù láhùn tó jìbáàtì gbogbo tó dáa tó dáa ni ó sì ní ẹ̀tọ́ fún wọn wa yuharrimu alayhi li khaba'isa gbogbo tí ó dáa ni ó sì léwọ̀ lé wọn lórí lẹ́yìn náà wọ̀yẹ́ gba àníhùn ìsìráhùn ẹrù ńlá ta ti dìlé wọn lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ anábì ni ó bá wọn gbé pò ń bẹ̀ torí pé káàbì tó dé wọ́n ti dá àìmọye ọ̀ràn yahudi àti nasara wọ́n ti dá wàhálà síra ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan lọ́lọ́run mú dí fún wọn ní fi àwọn òkú àti ṣẹ̀ṣẹ̀ kan báyìí yáà gbé òfin tó burú gbèlè lórí wọ́n sọ mi báyìí ó sì gbìyànjú lórí àmúgbàtà náà dìde tẹ́ pé ìjíṣẹ́ Ìsá ìjíṣẹ́ Mùsá ti kánlẹ̀ ìjọ tí ẹnìkan ló kù ọlọ́run á fi ànábì máa wá ti ẹrù burúkú orí wọn kúò ẹgbà Islam ẹ̀dọ̀mọlẹ́yìn òun gbogbo wàhálà tẹ́ tí ń bẹ lọ́rùn yín kó pò mẹ́ ó sì kó bẹ̀rẹ̀ nìyẹn ó wá yà wà lẹ́nu wípé ẹni ọgbẹ́rù ńlá kúrò lórí wọn yìí ni òtún wá gbà tiẹ̀ yìí ó yà wà lẹ́nu lẹ́nu tó wá rí bẹ́ẹ̀ àti pé ẹni bá rí báwọn á pè ọgọ̀ a sọ pé ìwé níbẹ̀ gọ̀ ìyẹn rẹ̀ rúbọ̀ ọrùn ti wọ̀ débi pé ọrùn rẹ̀ ti wọ̀ mọ́lẹ̀ ẹnìkan dẹ̀ pé à ẹgbẹ́ wa rárá ẹ̀wọ̀n gbẹ̀rù ìrìn mi rò pé ó ní ìgbà ẹsẹ̀ máa béèrè kàtó jáwé mùkọ̀ fún rẹ̀ ní èyí tá a fẹ́ sọ ni ọ̀rọ̀ tí bàbá sọ pọ̀ bọ̀ tì ibẹ̀ yìí la kà fẹ́ tọ́ka sí káwá bọ́ sínú àyà twenty one tá fẹ́ tú lé ní. bisimilahi rahman rahim ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون ومن يظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون نيبامو سيايا كنا wípé àwọn nàṣá àwọn yẹ̀húdí àti nàṣárá ẹ̀tọ́ wọn ni kí ànábì dé kí wọ́n gbà á tọ́ tẹ̀sẹ̀ torí pé wọ́n ti fẹ́ràn rẹ̀ kalẹ̀ ọlọ́run sì júwe bí wọ́n ṣe fẹ́ràn rẹ̀ kalẹ̀ ó júwe tó yẹ pé ọ̀rọ̀ gbọ́dọ̀ rìn báwọn kọ́mọ́rìn báwọn ẹ ń bá fẹ́ràn nǹkan kan kí nǹkan yẹn tó dé tó bá dé àá rẹ̀ bódì ni ẹ̀yẹn wú ọmọ tí àwọn òbí kan bá ń wá kan tó bí ẹ wo bí wọ́n ṣe jẹ́ ó kọ́ gbogbo ọmọ bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá ń bí bóyá wọ́n pẹ́ lẹ́yìn ìgbéyàwó kan tó bímọ mọ́jẹ̀ wá bímọ ha bí àwọn ará ilé bàbá bí ẹ ṣe ń da ó bò dára àwọn ará ilé ìyá náà ni wọ́n máa dúkọ bò ó. Asekinika, asekinika, adesina, kan adésínà àrin ọmọrin ọ̀la ọmọ torí ọ̀la wá ọmọ sùsílẹ̀ wá ọmọ gbogbo àṣìwọ̀n ọ̀dàbò ọ̀sàlẹ̀ wá. àbí wọ́n wárù ọmọ kan wọ́n pẹ́ ká tó bí ran ọmọ kan bóyá ọkùnrin ni wọ́n pẹ́ ká tó bí àgàgà. èèyàn gbéyàwó àkọ́kọ́ obìnrin ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin ẹ̀karùn ẹ̀kẹfà wọ́n yẹ̀ wá bí ọkùnrin wọ́n dẹ̀ ọkọ̀ bò ní bẹ́ẹ̀ náà lóbìnrin náà máa jẹ́ ilé ibòmí náà tó bá yìí máa sọlá ẹlòmí ìjà kẹ́kọ̀ọ́ wò lè bóbìnrin mọ́ bọ́wọ́ tó lọ torí kó lè bá àbúbẹ̀ fẹ́yàwó mi gbọ́nà àti ọkùnrin ní òtùmọ̀ bí torí ẹ̀ lọ́símọ́síná lọ́símọ́síná torí pé ìyàwó yóò ńgbà tí bá tún dé ìmọ̀ tó bí ọkùnrin náà tí wọ́n bá gẹ́gẹ́ wà bóbìnrin wọ́n da òkè bò ní bí sẹ́ẹ̀rì ìṣesí ọmọ ẹ̀dẹ́ nìyà tí wọ́n fẹ́ sábòsí ní sẹ́yà òfin gbà kí wọ́n fúnyàn lóbìnrin tòtòrò ọ̀rọ̀ ṣẹlẹ̀ ò faramọ́ kí wọ́n fi ọmọ léèyàn lọ́wọ́ pé ẹ̀sìn lágbọ́yé sáàmà lọ́mọ́ wo àtọ́kọ́ àtìyàwó ẹ̀yin fẹ́ lẹ́ẹ̀gbọ́njọ lọ́rùn lọ́nu ẹ padà gọ̀kan ẹjọ́ ó gbìyànjú níwọ̀nba lódòdó ẹ lè ṣe rọrùn fún ah kàmáàrà haitumu min ali bí n tẹ bá rí inú ṣe sí ẹ bí bóyá ọmọ akẹ́kọ̀ọ́ ni ó ṣe kẹ́kọ̀ọ́ tán àbí ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ tálíkà ọlọ́run sì tún ni ó dẹ̀ tó jẹ́ lẹ́sìn ẹ lè ṣèrọ̀rùn fún àmọ́ ẹ má rọ̀ lọ́rùn débi kẹ́ ẹ kú bá ẹ bá ti rọ̀ lọ́rùn débi kẹ́ ẹ kú bá ẹ kú bá nìyẹn ìṣẹ̀kẹsẹ̀ ní ìsìn ní ọ máa sílò hila kọlílan minan nas hususan min ali aza saman pàpà jùlọ àsìkò tá a wà lọ́wọ́lọ́wọ́ yìí mo fi ń pè yín àyín eyín yẹn sákèsí kan ẹ má gbọ́ súnà yìí ẹ jẹ́ agbọ́ yín ni ẹ má fọmọ bìnrin yìí sí sàárà àmọ́ ìkìlọ̀ yìí kó tó lè ṣiṣẹ́ kíkìlọ̀ tó lè ṣiṣẹ́ lọ́dọ̀ wa àkọ́kọ́ ṣiṣẹ́ tọ̀ ẹ má fọmọ obìnrin ṣe sàárà ìkìlọ̀ ní bọ̀tùkọ́ tó lè ṣiṣẹ́ ó ní kẹ́hìndé ẹ̀fí kẹ́hìndé ẹ̀kún ẹ̀yin náà ẹ̀ sọmọ yín lọ́mọ tí wọ́n èéfín ṣe sàárà sọmọ ilé wọn sádákà hmm. ẹgbìyànjú níwọ̀n àbábọ́lọ́bá sí ẹgbẹ́ ọlọ́run èyí ẹlẹ́mìí pé fẹ́ tọ́mọ yín ẹlẹ́mìí rẹ̀ ọlọ́run rẹ̀ rú lórí wasallam pẹ̀lú àdíọ́gàn wa sóhun ọlọ́run ah, ọlọ́run bá mi sí yóò sì bọ́ pẹ̀tẹ́ ní ọmọbìnrin ẹ̀yìn ọmọbìnrin wo ọmọbìnrin ní bẹ́ẹ̀ bá bọ́ kàwé náà bọ́ bọ́ kí ọ̀nà ilé ọkọ̀ náà ní lọ ah. ọkọ̀ mọ̀ fẹ́ wúlé ọmọ náà ìrí arígún ni wọ́n fẹ́ bọ́ọ̀lọ̀ hmm ìríyàn bá rí igún ni wọ́n fẹ́ bọ́ọ̀lọ̀ ìrí ni dami ni ìdámi afa pé àfá ẹ̀dámi nù hmm. bí ó ṣe rí àfá sí ni bàbá bá kanlẹ̀ nínú aṣọ rí wọn ò nípò ní kọ́lọ́ dámi sí wọ́nù àga tí èjókòó wọ́n wà fún ẹfà fàdágà o àmọ́ ọ̀sọ́mọ̀ rẹ̀ ọ̀sọ́mọ̀ rẹ̀ ní ìtẹ́gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà sàárà ni òjò kéwú kò jẹ́ ọkàwé iṣẹ́ kọ̀kọ́ yanjú kọ̀kọ́ sẹ́ kò tí ẹ̀kọ́ ní tó ń pa láàrù tún dákẹ́ inú ilé ìbára ìmá mọ̀ mọ́ alọ́bìgán jọ gan wọ́n ní nǹkan lọ mọ́tẹ̀ yíya labade bẹ̀ ní ẹni abánitọ̀ bóò ní kéwú ẹlẹ́yà ọ̀ wọ́n lọ́lọ́ máa dùn rí ah, rí wọ́n lọ́lọ́ rí ọkẹ̀sọ̀ rí ìwé ńkọ́ wọ́n nígbà tó wà ní form one ni wọ́n bá tíṣàjà ni ọba lọ mọ́ iṣẹ́ wa ń kọ́ ah. wọ́n ní ń kọ́ kan lọ ń kọ́ kan lọ ni wọ́n sì kó ọgọ́bọ̀tì náà lẹ̀ fún wa ní ìrọ̀lẹ́ bàbá ìmọ̀mù ibẹ̀ mọ́ àwa ìga níta sì ni pé a sanwó martina yìí ni hmm. a sanwó ẹ̀ tábàyà a martina dédé owó tó ká martina tó ju martina lọ làbá san tábàyà salamu aleykum sarawa jẹjẹ irú tiwa lọkùnrin ò rí báyìí irú ọmọ tiwa lọkùnrin tí à ń wá ìyàwó fún bí ètí ẹ̀yìn sọ ìkọ́. wọ́n ní gbọmọsẹ̀ yìí la ṣe sànẹ̀ ló jẹ́ kí wọ́n fi ẹran elékùkù ṣe iṣu elékùkù sí àná àkúrà wọ́n á fi iṣu elékùkù wọ́n ṣe àná ìyàwó oníkú. torí pé ó lè jọra wọn. wájú ìṣẹ́bọ̀ ìbẹ̀m̀bẹ̀. ẹ sọ ma lọ ma gidi lọ́kùnrin àtòbìnrin. ìyàwó ń kúrú náà. ẹ wo tó alẹ̀ ń pé ká máa bí ni o ọ̀rọ̀ lọ́rùn ọ̀rọ̀ ni o. èmi ò sọ pé ńgbà bá bí méjì láàfin owó tọ́ wọn o. mọ́gbọ́ ó di o pé wọ́n ti ní àmọ́ tọ́jú ọmọ ẹ̀yìn fún ẹlẹ́à wá dúnú mi ọ̀sọ́ yẹn tó ní tọ́lọ́wọ́n bá sọ tó jí ẹ ọ̀sọ́ àwa ọ̀sọ́ kódà ibi mo tún rí bẹ́ẹ̀ ń dé tí mo rí àṣírí bẹ́ẹ̀ ń dé mo rí bíbí mọ́ sí bí ilé hmm. ilé làwọn kọ yẹn mo rí síbẹ̀ nǹkan tí a ọ̀pọ̀ túbọ̀ kan ṣe ẹ̀tẹ̀rọ̀ ọ̀hún tèmi ni o ipe ọ̀rọ̀ mọ́dàbí ilé péyàn bímọ lọ ní ìsìn bí ètè máa ń kọ́lé lọ ni sẹ́kùn sẹ́ máa kọ́lé kan dé ìtẹ́dì tébù ìtẹ́dì wíńdò ní ẹ̀yìn ni tí wọ́n bá dúró lọ kan léwu tí a fẹ́ ju ìfẹ́ nìkan pé máa lọ ọ̀nà ọ̀nà bó wọ́pẹ̀ ọ̀nà bíi léwu àbí kí wọ́n wì wọ́n pè é léwu sẹ́lẹ̀sì rí so ṣe gbé kèsè gbé bó sì ti débi pé kíkàn ló kù ilé náà ni so ti dilé tá a bá tún kàn tán láì tí ní wíńdò láì tí ní ilẹ̀kùn láì ní gbogbo tí lé máa ní ilé láàpẹ́ sọ́dẹ̀ ti dilé kèdílé àmọ́ ń gbọ̀ bá wá pé síbẹ̀ tí wọ́n tàn tí wọ́n rẹ̀ tí wọ́n kàn tí wọ́n sílẹ̀ gbogbo nǹkan múlá amáyédọrùn tí wọ́n kó síbẹ̀ táyà pé tí ìbá ń bẹ nú ẹ̀ tí a fẹ́ jáde ní ọ̀sẹ̀ kan kò sí ti ń wá kiri ibẹ̀ náà ni ó ti wẹ̀ ibẹ̀ náà ni ó ti tọ́ílẹ̀tì ibẹ̀ náà ni ó ti tún máa tún wo ohun tí ń lọ lágbàáyé ibẹ̀ náà ni tí ó jẹ́ tó wà kíláàkù náà jẹ̀mọ́ ṣe bílé náà ní ńgbà táwọn tí wọ́n de tí ìkún ìbílé náà là ń pè ẹlẹ́ ìyẹn lè máa bí máa lọ di mẹ́wàá di mọ́kànlá di méjìlá tẹ́ pé kí ọlọ́run èèkàn mọ́ sí i àwọn tí ń náà ẹsẹ̀ wọn ń kà ń tẹ́bẹ́ dọ́mọdúró ẹni tí ó sọ wọn di gbogbo tí ó sọ dọ̀mọ ndé tó bá dé ní ìsìn ẹ̀ mà ọlọ́run ilẹ̀ ọ̀fi sí bí ìkẹrìnlá ìkẹẹ̀dógún èmi sixteenth lọ́lọ́run fi ti bàbá Sagari sí bàbá Sagari ó bímọ mẹ́ẹ̀ẹ́dógún wá pé ọkùnrin sì náà pè hàn ń bọ̀ wá di ètò di sixteen ní ẹ tó bí Sagari ìgbéyìí kò ní jẹ́ Sagari ìbá ti máa dáa fún bẹ̀rì yìí àmọ́ ti máa gbókọ bí tí ń jẹ́ sẹ́gàrí èmi ò sùnmọ́ lòun jẹ́ èmi ò ló jẹ́ àmọ̀ pé bìkan jẹ́ sẹ́gàrí wọ́n ti ń bímọ sáájú ẹ̀ lábàǹfà bàbá ẹ̀ náà sì gbìyànjú ní ọmọ bíbí kọ́ wá dá lóhun fifteen sí òfin nǹkan síra wọn ibi èmi tó rí dé nìyẹn o ìtẹ́lẹ̀ ká mà ní wípé tọ́lọ́ ń bá ń soyún fún yín tí ọ̀pá yín lára ẹ máa bí ń bẹ́ẹ̀ bá bi débi tẹ́lọ̀ ń bá fẹ́ ọba yìí yóò gbé àníyàn ni ẹ̀yin kẹ́ ẹ dà àníyàn ni kẹ́ ẹ dà. nísì ń gbé ń gbé. láti dà dáadáa ọlọ́ọ̀bá ni gbé. ń gbé ń gbé. lọ́dọọdọ ọmọ nìyẹn máa ń bú rẹ̀ tó pé àti àti àti àti àti àwa àwa mùsùlùmí òde òní kọ́lọ̀ wọn là wá ní. àmín. bẹ́ẹ̀ yẹn bá ti ń bá ọ̀tá rẹ̀ gbé ó yẹ kọ́kọ̀ ládùúà. olórí ibú là ń bá gbé yẹ̀wúdí là ń bá gbé nàṣà là ń bá gbé àti àǹkọ́rí orí ibú kí gbogbo ayé bẹ́ẹ̀bá ní wọn láǹtì bẹ́ẹ̀ ní wọn lábúrò ẹ̀bá lẹ bẹ́ẹ̀ lè bí ọ̀yọ̀ fún àǹtí rẹ tó jẹ́ yẹ̀wúdí àbí òyàjú bí lọ abẹ́ẹ̀ kejì ẹlẹ́kẹta kò ní ẹgbẹ́ wẹ́ jí ò lẹ́bí kaná ah, wẹ́ ọlọ́ọ̀bá yín wò ah, ọlọ́ọ̀bá yín wò tẹ́gbẹ́ orí wọ́n lògbọ́n fún ó lè gbé fóònù lẹ̀ ó sì lọ́pàá ti bẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ pé àbúrò ń ló pé òun muslim ni ń pamọ́ jọ́lẹ̀ ni mm. ń pamọ́ jọ́lẹ̀ ni yóò sọ ọmọ rẹ dọ́mọ adìẹ eh. tí a máa pa ń pamọ́ jọ́lẹ̀ ni eh. àwọn yìí alákòóbá ni wọ́n pẹ̀lú pàǹbá wọn gbé ọ̀pọ̀pọ̀ mùsùlùmí òde òní fẹ́ máa jọ wọ́n tẹ́lẹ̀ bàbọ́ lájú kò dá o ẹ̀yẹ lánìyàn dáadáa ọlọ́mọ yín pé ibi tí kálukú máa gbé fi ṣe rẹ̀ ní pé kálukú ọ̀pọ̀lọpọ̀ ni máa dínà mọ́ rẹ̀ three thousand tọ́lọ́ ń ní agbára three thousand one five. nítorí ọ̀sán fọlọ́ ní pípọ́ ìwé ò ní ìdí pípọ̀ hmm. ẹni tí ò ní máa rí tí ò ní máa rí náà ni ọ ọlọ́run sọ fún àmàlẹ́kà pé ẹ má fún pọ̀ mọ́ ibi ìta fún ní ọ̀nà yìí wòlíì ní ṣe wo kó tún alájì ń bẹ inú wa inú tí níta ọ̀sán ọ̀dà wọ́n á tún ní wòlíì ní o ọtí dáa ní wòlí asáyà ní wíwò ilé ìyá fún ibi kábíyèsí rẹ̀ nìyẹn wọ́n sí tọ́lù bá fọ́ra bàrà àwọn ọmọ pé bó wà lọ́nà yìí àbí sì ọmọ rẹ̀ sílé kéwú tọ́yanjú lánìyàn pé máa rí owó tọ̀ má fi ọmọ rẹ̀ sílé kéwú jẹ̀kú rẹ̀ dùn kọ́ fọmọ rẹ̀ síkú gidi ibi ká gbé nínú àmọ́ rẹ̀ nìyẹn ọ̀fọ̀ mm-hmm. ọmọ sí ilé kéwu agboolé mm, tí ò ní gbó lọ́wọ́ ilé kí agbo tí ò sí gbó lọ́wọ́ ẹ̀ owó rí sí owó pọ́ọ̀mù ẹ̀yìn tó rí yan ah. àti ẹ máa ṣe mọ́pọ̀ àbá àtọ́jìlò lẹ́ pàbà kéèké wá mọ́mọ́ yìí àbá ní kọ́wàá múlé àbá kéèké wá mọ́mọ́ yìí pàmúlé ọ̀dà àbá mú gbàgbé ṣé tí àkéèké ní ìmọ̀ múlé lọ́kọ̀ọ́lù ó ń dàyà tó ẹ̀ gan. sísà kékeré ọ̀wà àmọ́mọ yẹn lé o àbá kékeré ní ọ̀wà mú lé ibi abẹ́ sì tẹ́ nìyẹn ìdí ń fa kóló fi jáde lójú dòlò sínú tọ́lọ́ lọ́rùn rẹ̀ ńlẹ̀ òǹgbé òǹgbé ńtọ́lọ́wọ́ bá òǹgbé ga òǹgbé ga ilé kéwù gidi fi bẹ́ẹ̀ ilé kí ó gidi ó ti kúrù ní ìsìn tẹ́gbẹ́ ha kùrán tẹ́gbẹ́ ń ka kí gan gan kéwú gangan tí ó máa kọ tí ó máa kà tí ó lè sọ bó jìnnà sádùúgbò yìí mú lọ síbẹ̀ máa sanwó jẹ rẹ̀ máa sanwó lé kéwú kọ́ máa lọ sùkúù ma wà fi sùkúù gidi náà ẹ̀gbọ́n rẹ̀ tó ṣe báwọn pẹ̀lú ògbọ́lọ́gbọ́ tí ń bọ̀ lẹ́yìn pátá ọmọ amúnúwó ṣe ni àmọ́ ètò ọkọ́kọ́ ṣe lọ́kọ́ ti dọ̀nà ní ṣe húnúhúnú ń bẹ̀ àbòsínú ibi tá a gbé bọ́rọ̀ lọ ni wípé kódà kéèyàn mọ́ kéèyàn mọ́ jòlódòdò kéèyàn jálábòsí ọmọ èèyàn fẹ́ràn ọmọ ni èèyàn sì mọ́ lẹ́mìí pé èmi ó èmi ó ń sebu jẹ́ kí n se ń sùn sèmi ó lè fún yàn sí lọ́ba tán. kín n kín kí fẹ́ lò bí kó bí àjẹ́ wa isa karitun wa amantun wa kana lahu shakan ali man yaf'alu allah bi'adhabikum in shakartum wa amantum wa kana allah shakiran alima ọmọ téèyàn ò ní ṣe ní sàárà lọ́kùnrin ọmọ téèyàn ò ní ṣe ní sàárà lóbìnrin á ah, ẹ tọ́jú ẹ hmm. ẹ tọ́jú wọn. àkéèdè wọn wá fẹ́ pè wá sílẹ̀ ẹ má jẹ́ kí ọmọ yín máa ṣe akídù àṣeélẹ̀ mọ́ àti ṣe àwa àlùsùnà sìn àti lò ó ti yíwọ́ o. yíwọ́. <laughs> gbogbo ẹni tó yíwọ́ fún ni ọ ma dánú mo ṣe ń sọ yìí bá ti ṣe ákídù tọmọ tí délé ọkọ kò sí tó burú mbẹ lódodo ní sẹríà àmọ́ àwọn àlùfáà wọ́n ní istirahat wọ́n ní istirahat wọ́n ní pé ok Ọlọ́run sọ báyìí Ànábì sọ báyìí ọdá ní àárín tọlọ́run sọ àtòjíṣẹ́ rẹ̀ yìí ẹjẹ àlùsìn tẹ́pẹ́ ń tọ́lọ̀ ń sọ náà láti lò ẹ̀jíjá lò sí tá a kọjá ń tọ́lọ̀ ń sọ àtòjíṣẹ́ kò bẹ́ẹ̀ ìsìláwù ni wípé kẹ́ ẹ má jẹ́ kí ọkọ tí bá ń fẹ́ mọ yín ẹ má gbà fún kóso ìdí ọmọ yín kalẹ̀ láì gbọ́jọ́ lílọlé rẹ̀ àìmọye rẹ̀ níyàwó onítùn ọ̀sọ́kọ́ mọ́ nítorí déyàwó kò tu mọ́ àìwá tu mọ́ láti jọ dídé tọmọ yẹn délé ìyàwó lákọ̀ọ́kọ́ yẹn yóò máa fẹ́ tí ọmọ yẹn lọ gbogbo gbèsè ayé ẹ̀ lọ́dọ̀ ọkùnrin yẹn. ilé fa tí òfin ní tọjọ́ mẹ́lò tí ọmọ tó gbá mi ẹ̀ẹ́dì ó dààmú ẹ̀ẹ́dì ó ṣe wàhálà ẹlẹ́fẹ́ràn ẹ̀ ni. nsakidu ẹ̀ẹ́ nísìn ó ti rí yé ni gbọ́yí tí wọ́n sá kìlù báhùn ń wo sì dọjọ́ dídé ìyàwó ní ma ń sọ fún ọkọ pé bó ni dídé ìyàwó yí o pé ta ní ọwà mú o ó ní ta ni níta lẹ́ àríyàwó yí ó ló mọ tó bá ya nǹkan lọ mú kí gbé bákì nígbà tí ó sì máa wálé olóbòbò gbọ́wọ́ tẹ̀lé ń tásọ yìí gbọ́wọ́ ọmọ tẹ̀lé ọmọ rẹ fẹ́ lóbìnrin ṣe ní tí ìṣe sàrà kẹ́ ẹ fi ran ọkùnrin náà lọ́wọ́ ẹ fi ràn lọ́wọ́ ẹ ràn lọ́wọ́ kò sí ni Yorùbá ní oògùn tá a bá fowó sí ẹ̀yà ìgbàlagbà ń tẹ́ wa ń kálẹ̀ parí ẹ̀ ẹ̀yà ronú ẹ̀yà ọmọdé ẹ̀lẹ́ mọ̀túnmọ̀ tí ó sọ yẹn ìtumọ̀ ẹni wípé oògùn tá a bá fowó sí ẹ̀yìn kejì ṣúgá lílo rẹ̀ wọ́n èlò wọ́n gbẹ̀jú bí kan sẹ̀ríà ò sí àánú débẹ̀ pé káàbùyàn lọ́mọ àwọn bàbá wa kan lù wa kan nílùú alárùbáríkà wọn a gbé o ti níyàwó àfà hmm. kò tí ì sí àbò tí ní mélòó ni nǹkan ni a ah, tó ní kàsí ní ọ̀la kò yọjú sí wa ó sì ń dé ọ̀yà ìyàwó rẹ̀ ni ọ̀yà ìjọba lọ ẹ̀yìn kàó ẹ̀sìn ṣàdúrà fún. Hmm. ìyàwó sádàkà afáàkáwó ẹ̀yà tìlúta wí ẹ̀yà wọn tó wá bá mú àwọn tó máa tún sọ lò ẹ̀yà tàwa ń bí lọ́nà àṣàlẹ̀ ń bí lọ bá mú. àwọn náà tẹ̀ tún bẹ́ẹ̀. ẹ ìjẹ̀ ìdákọ̀ ìjẹ̀ ìdákọ̀. àkìrọ́bọ̀ kúmọ̀ láwù. àwọn àgbà ń lọ ni wọ́n láàárín òjẹ̀ tó ṣe bẹ́ẹ̀ mọ́ àsìkò yá Ìlọrin wọ́n rùpá ń sọnù. kò sí yóò yíwọ́ ìtọ́ni ọgbọ́n ọlọ́run sẹ́ni tí wọn ò kàkún ni wọ́n kọmọ ẹ̀kún wọ́n lẹ́ni afẹ́yà rẹ̀ lọ́mọ ẹ̀wù ni ẹ jẹ́ kí ẹ ká túbẹ̀ yẹn ṣe kì í sọ fún pé o ìyàwó rẹ ni fọkàn balẹ̀ kò sí wàhálà fọkàn ẹ balẹ̀ tọ́ba kọ́ ọ̀fẹ́ máa o ẹkú àkútì ìsọyín pọ̀ ọ̀rọ̀ òsè má ọmọ tí a náà rọkọ̀ so kò lè tó bá wọn fọkàn ẹ balẹ̀ lábàtà ibi a ti débẹ̀ ni wípé téèyàn bá ti ṣe ọmọ lọ́mọ gidi nǹkan gidi náà ni wọ́n lọ

nítorí pé èèyàn máa ń fẹ́ràn ọmọ ni o wọ́n sì ọ̀dájú bẹ́ẹ̀ pé ìyẹn ò látàkù láàjẹdá àlàfin pé èèyàn máa ń fẹ́ràn kódà èèyàn máa ń fẹ́ràn ọmọkùnrin ọlọ́run ló sọ lábẹ́ èèyàn máa ń fẹ́ràn ọmọkùnrin lọ́pọ̀lọpọ̀ ọgbà odó gbogbo ọmọbìnrin wa náà ló ká fẹ́ràn o èèyàn máa ń fẹ́ràn tí wọn náà ń gbà míì kódà èèyàn máa fẹ́ràn ọmọbìnrin gbà míì sẹ́mà bẹ́ẹ̀ ah, ah, èyàn ló lórí bọ́lọ̀mbà sí fẹ́ ṣùgbọ́n àdámọ́ tẹ́pẹ́ láti dọ́njọ́ ló ti wà ní kí èyàn máa fẹ́ràn ọmọkùnrin ẹ̀rí pé ọlọ́run náà ní ààyè èèyàn ẹ alábùsí ni yín o ẹ ní òun bímọ ńgbà tẹ́wà lóun bímọ ẹ lóun gbóbi tẹ́yìn sì kẹ̀ pé ẹ̀yìn ò sì fẹ́ ṣẹ̀gbọ́n náà mọ̀ pé ọlọ́gbà ẹ̀gbọ́n náà mọ̀ ń tọ́ra tó ti bẹ́ẹ̀ wọn ànábì wa dé o sábòsí ó jẹ́ pé èyíkéyìí ẹ̀wù tẹ bá rí àbí náà sára bó jẹ́ kó dá sí yín tó ẹ má fọkàn tán wọn ọlọ́run làmọ́lẹ̀ fànàbì ni pé wọn ò lè yọnu sí ọ délẹ̀ délẹ̀ láì tẹ̀lẹ́sìn wọn ìmí a sì máa dá síyàn débi pé ẹ̀ẹ́fẹ́ ẹ̀ẹ́fẹ́ sí òun sọ pé èyí gan dá mùsùlùmí rẹ̀ mí lọ áà irọ́ ni mọ́sọ̀ bẹ́ẹ̀ mùsùlùmí jákujàku lójú rẹ̀ ọbẹ̀ ta ìrọ́nà mẹ́wàá ìdírí tí wọ́n mọ̀ jàkùjàkù pé ojú ilé ìjàkùjàkù ni kọ̀ládéhùn ìmọ̀ kúrọ́ ìmọ̀ ṣe ọwá bẹ́ta ìtí ṣe bí irọ́ ni wọ́n ń tàn wá ní ẹ̀tàn lásán ni lọ́lọ́ fi wá sọ̀rọ̀ yìí pé wọ́n mọ́ ní azilamu mímọ́ni sára aláàlá ìkàdìbà alọ́lọ́ ìkàdìbà àwọ́kàdìbà bí ayatihi tálẹ́ni náà tó sàbòsí tẹ́ni tó sọ fọ́lọ́ ń purọ́ ìfìhárọ̀ alẹ́lá ìkàdìbà ó sì gbogbo aláwòsí bẹ láyé ọmọlẹ́yìn ni wọ́n jẹ́ fún rẹ̀ níbẹ̀ kọ́lọ̀ ń là wá ń bẹ̀. àmín. àwọn kà sábàbí ayati àbọ̀wọ̀n àmì ọlọ́run bóyá kàwùníyá aw shar'iyya ló bá pè nírọ́ ẹnìkan òfin jáde àbòsí tó rú wọn. إنه لا يفلح الظالمون nítorí pé gbogbo alábòsí kẹsìmọ́ owó ò ní jèrè nígbàtí ọlọ́run sọ̀rọ̀ yìí àwọn afáwa pè àsákèsí kan bẹ̀ ẹ̀yìn afáwa àtẹ̀yọmọ akẹ́kọ̀ọ́ wọ́n ní àwọn òkú nìkan bẹ̀ wọ́n ní káwọ́ pé lọ́ọ̀lì mú náà gbólóhùn jámù ni. abẹ́ẹ̀kọ́ a sì fẹ́ sọ̀rọ̀ wọn iná hu hu tí bẹ́ẹ̀bẹ̀ yẹn dọ̀mẹ́rù sáàrí rẹ̀ ni ọ̀nà wájú báyìí ní sì máa lọ tiẹ̀ dọ̀mọ̀ẹ́rù òkú ni máa padà sẹ́yìn ṣùgbọ́n dọ̀mẹ́rù sáàrí ọ̀nà bíi ni máa lọ ìyẹn ni pé ọ̀dọ̀ zọlìmúnà ní lọ zọlìmúnà jẹ́ jámù hu jẹ́ mufrad wọ́n ní nkankan ṣẹlẹ̀ ńbẹ̀ ni ọba sọ̀rọ̀sọ̀rọ̀ kò sí ní mọ̀rọ̀ sọ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ lọ ńgbẹ́ pé náà ló dá ọ̀rọ̀ lọ́dẹ̀ tí ń sọ wọ́n lọ́nà ń gbé kúrò lórí yẹ̀wúdí àti nàṣàrà nìkan ó gbé àbòsí kúrò lórí wọn nìkan pé àwọn náà wọ́n kàn jẹ́ kanú alábòsí ni àwọn nìkan kọ́ lálábòsí ni òfin pé iná hùn wá ní hom lọ́ba dọ́ọ̀lì mú mi nàmú iná hom dọ́ọ̀lìmọ̀n iná hom láàyè fúlihu dọ́ọ̀lìmọ̀n àti káwọn nìkan lábòsí nìyẹn bọ̀tí rárá ọlọ́run kà pè wá lákèsí pé lọ́dọ̀ọ́dọ̀ yahudi alábòsí ni nasara alábòsí ni ìnáwó ẹ máa wò ó ẹ máa wò ó ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ó ẹ máa wò àzọ́ọ̀lìmúnà gbogbo alábùsí láyé ọyẹ̀ ìwúdí ni o ọ̀nà sára ni o nítorí ọjẹ́ o láàyè fún ní o kò ní jèrè o nígbàtà pé ìnáhùn láàyè fún ní o dọ̀lìmọ̀ ìnáhù ẹ̀sì máa wo wọ́n fi ìnáhù pé èèyàn sákèsí ni kẹ́ ẹ̀dọ́ ẹ̀dọ́ ṣe pé àwọn àgbà fẹ́ sọ Yorùbá ní sísọ tó kí tí ìṣe ti sọ alá alá alá aládàlú epo tí ó ń bẹ́ ń tà ń sìn ẹni pẹ́ kọ́ pé ẹ̀hún tẹ́fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀ kò wálé náà pé ẹ̀ sì kankan pè wálé pé ẹgbọ́ o ẹgbọ́ o ẹgbọ́ o ṣé ẹni tí yẹn bá sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ̀ gbọ́yàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n fẹ́ pé ọ fẹ́ pé attention wọn sí tòsí rẹ̀ pé ẹwà ẹwà ẹwà ẹwà o yára ẹ sọ̀rọ̀ fẹ́ sọ lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ náà ni èdè náà wà pé iná wú ẹsẹ̀ máa wó o gbogbo arábùsí ni òye wúdí nìkan kọ́ àti nàṣàrà o ẹ má jẹ́ máa ṣe agbádábò arábùsí lọ́nà kàbọ̀ mi kò ní jèrè tó bá rí bẹ́ẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn tá à ń bẹ́ ń kalẹ̀ ọlọ́mọṣẹ́ arábùsí o. àmín. mùsùlùmí yìí náà tọ́jú arábùsí náà èkejì ẹ ló bù sí ni o ara rẹ ló ni o ẹ̀sìn ló ni o tọ́ màmá sàbùsí Eh, wọ́n ní bàbá wa alàlámà alàfàìmín wọ́n ní ìtú ìpìlẹ̀ zulimu ní lúgà nákísù nípìlẹ̀ anákísù kí nǹkan dínkù ẹbùnyàn kù ní kẹ́ ṣàbòsí ẹ̀ yẹn pé ẹ̀tọ́ èèyàn ẹ̀ fún pé wọ́n á mú wa lọ inú sọ́tìkà ayà kẹtàlélọ́gbọ̀n wípé ọlọ́run ní kílítà jannataini atati ukulaha walam taslim mini ushayha wọ́n ní ọgbà méjì kan ó ń ṣubú ti yẹ kó so ọlọ́run wá lo ọlọ́run lo gbólóhùn gbólímù pé wà láà tẹ́sílìm mi ní ṣe kò sí kan tí ò so dédé tó yẹ kó so òbí kùkù ẹ̀wọ̀ gbólímù bẹ́ẹ̀ nígbẹ́ pé ìpìlẹ̀ ọ̀rọ̀ ìpìlẹ̀ gbogbo ọ̀rọ̀ iláyé Quran Karim ni pé ẹ fẹ́ sọ̀rọ̀ kò fẹ́ sírú ẹ̀ ẹ lò system Quran ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ fẹ́ kó ní àtúwò ẹ sọ bí ànábì ṣe sọ ni. àmọ́ ń gba Yahudi fẹ́ hàn mùsùlùmí lè mà gbogbo ọ̀nà ni wọ́n ń gba Quran lọ́wọ́ wọn lọ́wọ́ wọn ń gbólọ̀ lẹ́yìnsáwọ́ tiwa díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n ń síjú àwọn èèyàn kò ń bi Quran lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n ti mọ̀ pé lópin ìgbà tẹ́pẹ́ bá ń lo Quran ní lílò ní ìṣebàádà ní lílò ní ìfikẹ́kọ̀ọ́ ẹ̀ ní ṣe lágbàáyé wọ́n fa pé bàbá fẹ́ ṣe ẹ̀rí fún fíkì fún náà fún bàlágà kúránì lọ ẹ̀ka mú wá ní àbọ̀rọ̀ mi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ní ẹ má lò kúránì ẹ má lọ̀rọ̀ mi kí ló dé wọ́n torí pé ọ̀pọ̀ tí ń bẹ́ẹ̀ nù kúránì ni ọ̀bá èdè tí ayé ń sọ ń sìn mú mọ́ àwọn tẹ́ bá dání kọ́lẹ́kọ̀ọ́ lọ́mọ wọn ní gbọ́yé bọ̀rọ̀ <laughs> kí àwọn afáà súnà tó wá yarí wọn yarí wọn lọ́wọ́ pé láyé ẹ padà sí kílẹ̀ ẹ̀yin mùsùlùmí tábẹ̀ gbẹ̀yìn pò ń bẹ̀ tẹ́tẹ́ báyìí lọ́tán ẹ̀rù pa nìyẹn lẹ́màárí náà tí a bá ṣe wá láti sàwúdí kìkì gbogbo nú gbogbo àwọn àmùsílà rẹ̀ kwankari ni àdìsí ni ti Saudi nìyẹn ẹ̀yẹn lọ́wọ́ ẹlọ́kátà náà òlú mẹ́ nǹkan mẹ́ orin orin wú kéèsì wọ́n ma mú wá fi jẹ́rì sísẹ̀m ní sísẹ̀m ní láti lè láti lè síjú wa kó ń bẹ̀ ẹ̀yẹn ha Quran ẹ̀yẹn ha Quran kẹwàá gbọ́ túmọ̀ rẹ̀ yìí ẹ̀yẹn ha kẹwàá mọ̀ túmọ̀ ẹ̀ kẹ́ ẹ máa wá sọ̀rọ̀ pẹ̀lú èdè yín ẹ rí i pé ẹ sọ̀rọ̀ tán aráyọ̀ máa pé bóòlù ṣe ń sọ̀rọ̀ ni òun ní mà sírí ẹ̀ pé àsírí ẹ̀ ni pé ìyá ọ̀rọ̀ ń bẹ́ ń kùn rẹ bàbá ọ̀rọ̀ ń bẹ́ ń kùn rẹ méjèèjì ni wọ́n ń ṣe súnà tí wọ́n ń bí tán sọ̀hún bàbá ọ̀rọ̀ ìyá ọ̀rọ̀ brand tàbí sí àmẹ́yẹ yọ súnà ní ìsìn wọ́n máa lóyún ọmọ sábà máa bí lọ́rọ̀ tí wọ́n ń sọ yẹ gbogbo ọmọ wa tán wà nílé ẹ̀kọ́ gíga ọ̀rọ̀ ìjọba dáadáa. àmín. àti nínú wọn ní ìsìn tó yẹ pé dọ̀túrù rẹ̀ Quran ní fi ń ṣe lórí pé kí ló lójú léde Quran ni ọ̀ya mẹ́rin ẹ̀ wá ẹnẹ̀fẹ̀ gba dọ̀túrù lórí nǹkan kankan <laughs> yọ sọ yìí fara ayé kọlọ̀bàlẹ̀ náà gbogbo wọn lọ́wọ́ amina kọlọ̀jí wọn lásì dáadáa amina kí wọ́n dé láyọ̀ kí wọ́n máa wá jẹ́ káráyọ̀ mọ̀ yí pé àṣẹ kùránì ní òkè wa ìnìsàlẹ̀ wa ìlàrin wa bẹ̀lábílò agbọ́dọ̀ máa yí ẹ̀ agbọ́dọ̀ kú mẹ́ rárá lóko ń jọ òun ọmọ kéékèèké máa ń ṣeré kàwọn mọ́ pè ń burú àbí mẹ́rin àmárùn wọ́n sara wọn jọ wọ́n á ní ìwọ ìwọ ni wọ́n dọ́bọ̀ wọ́n dà kan kabo kan lójú pé ìwọ ni ọmọ lé akí kátó dàbò lójú ó pè wá ṣèlú sórí bí ìta wà yìí ojú oréré o ẹ má ti dé bíbà má mọ́ mọ́ o wọ́n á dà kabo lójú kálukú àfọ́mọ́ lọ́wọ́ yẹ máa lé akí ẹ̀ ń tí ọ̀bẹ ríra mú tọ́bẹ̀ dé gbọ̀ngàn bẹ̀yẹn ọbọ̀mọ̀ ojú orí àwa mùsùlùmí ni kùránì wa tabaki ni débẹ̀ baki dolo kabaki dolo gangan bẹ taba ti kó nbẹ ọwọ́ ò lè tẹ̀ wá ìtìyàn fẹ́ ni ká kó nbẹ. ní mánáwí àti mọ́ọ́dí ní mánáwí àti ní pé afẹ́ gbáyé rẹ̀ gangan òun náà ni pé àtúnfẹ́ kí nǹkan bó ṣe wá òun náà tún ni alikama kò sùn à òun náà ni káyọ̀dá òun náà ni. lóòfin gbọ́dọ̀ jẹ́ kí nǹkan kan sáájú ọpọlọ ọmọ rẹ sọ̀kalẹ̀ sí ju kùránì lọ lákọ̀ọ́kọ́ ọkọ̀ sọ̀kalẹ̀ síbẹ̀ jẹ́ nǹkan ọkọ̀ bọ́ bẹ̀ náà wọ́n ti náà tàn ọmọ rẹ̀ ń ka kébìrìjì kò sí mọ́ wọ́n ti àfọ́ òsè wàhálà kò lórí ẹ̀jú ọmọ tẹ́ pé àlùkùá ní ọkọ̀kọ́ kọtẹ́mọ́ alẹ́ kí lọ orí òun ti yí nígbà ọkọ̀ bá gífù sáyìn tọ́fẹ́ nọ́ọ̀kì ọlọ́kọ̀ wá rí pé ó gífù sáyìn ní kè nọ́ọ̀kì ọwá paná mbẹ̀ ọwá lọ gbé tó nífẹ̀ẹ́ ikú pé ẹbú ń lọ sílé mẹkáníìkì mẹkáníìkì ò ní dààmú pọ̀ wọ́n kà so yín kalẹ̀ wọ́n kà ra yọ tí fẹ́ bàjẹ́ tó fẹ́ jọ́kọ̀ nọ́ọ̀kì wọ́n kà wọ́n ṣe wọ́n ṣe wọ́n sọ gan. mẹ́tàlì ẹ̀ pé bí sí mẹ́tàlì wọ́n ṣe ń jì ẹ̀ wọ́n bá ṣe kí mẹ́tàlì lọ́ba tán kì nọ́ọ̀kì ó gífù sáyìn ni ṣùgbọ́n ètò ti nọ́ọ̀kì ó gífù sáyìn ọwọ́ ń wà máa lọ ọwọ́ ń wà máa lọ omi á wáyé bọ̀ ẹ́ńjìnì ọ̀ sọ̀kalẹ̀ wọ́n sọ fún kanjo ní lọ́lọ́ kọ́mọ bá kí ó lọ níláyé kọ́ bá kí ó lọ lọ́dọ̀ tiwa bàbá bẹ́ẹ̀ lọ bá kí ó lọ kọ́ lọ bá kí ó lọ lé kí ó bù mí nítorí sọ fún wa ni pé kò gbádùn a sì ń pé mùsùlùmí ní àfẹ́kẹ́ lọ kówó àwọn yẹ̀wúdí àbí nàṣàrà àbí àwọn bájú ẹ̀ lẹ́yìn wọn tọ́rọ ń fi mọ̀ wá láfi ṣe ọlọ́run sì kí ọ gbámú ló bá gbádùn ẹ máa mú lọ kọ́mọ wá kí ní ìkọ́ ẹ̀ẹ́dàkùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àwọn afẹ́ kí ó náà ọ̀dà ìlọmọ ogójì ọdún bọ́gún ọdún sì ni àwọn àbúrò ẹ̀dà tẹ́kú wá ah, ah. tí ó nìkan lẹ́bí yìí lé gan nǹkan méjì lásìpọ̀ fọlọ́sì lè jásì kankan bẹ̀ ìkíní náà àwọn akọ ó ti ń gbígbó lọ́hùn ọkọ̀kọ́ bíbí kí ó ààrẹ ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin náà ti kó bára yín àkóbátẹ ẹ ti fúnra yín ni pé yóò ṣòro fún yín kẹ́ ẹ tún mọ́mọ́ mí lọ́lé kéwù lé tó pẹ́ àwọn àgbà ń bọ̀ rẹ̀ ah, tó mú lọ́lé kéwù mi kéwù ni ni pé tó mú bókẹ́ tó dé lọ ìgbogbo lẹ tó mú lọ so inú ilé yín wọ́n sọ di pé bí ìtẹ̀yọ̀ bá ta pín lọ lé kí ó mẹ́ ẹ̀wọ̀n sọ lè gé di ẹ̀wọ̀n kọ̀kọ̀kọ̀kọ̀ lẹ́nìí sí wọ́n máa ń sọ lè gé lẹ́wọ̀n lọ́dọ̀ ara wọn ni pé ah ọ̀rọ̀ lásìkò dédé má wọ̀rí ilé kí ó lọ lọ sẹ́gbọ́n hmm. kan ilé kí ó lọ ilé kí ó lọ mọ̀ lọ ilé kí ó ti wá tàti ń kádùn nǹkan yìí lẹ́ẹ̀tẹ́ ẹ̀jẹ̀sẹ̀ àsomọ́lẹ̀ lẹ́sẹ̀ máa mú wá ah, ọlọ́run ní jẹ́ èèyàn pé lórí orí ẹ̀ pé orí rẹ̀ ọ̀gbálẹ̀ kọ̀kọ̀ládùá ó ti mọ̀ná. abílẹ̀ ó ti mọ̀ná. Hmm wọ́n ní ẹ bá ní ewu ọ̀tẹ́rù ìwọ̀n tí ètẹ́ náà mo ní máa sọ fún mo ní wò ó ẹgbẹ́ àbíkílẹ̀ ń jẹ́ mo ní kéwà yìí wọ́n ti ń ṣe master lọ ń sìn wọ́n ti ń ṣe doctor rẹ̀ lórí ẹ̀ ń sìn àwọn kan ti jáde tí ẹgbẹ́ àwọn doctor ti wà gẹ́gẹ́ lórí kéwù ní ìsìn tẹ́tí wọn bá rí wọn ọmọ ìgbé tọ́lọ̀ ń bá ṣe kan rẹ̀ sínú ọ̀ràn yín ti yín dáa kéwù ní akéde àbáwọn ẹ má lẹ okọ̀ ọbú mọ́ kéwù bẹ́ẹ̀ fẹ́ lẹ̀ mọ́ lọ́dọ̀ tí a kọ́ ẹ̀rí níta kìdí bẹ̀ ní pé àbòsí ní ká dín ẹ̀tọ́ èèyàn kù ká má fún tó ntọ́ yẹ ká fún àti pé gbogbo ń bá lẹ àbòsí mọ́ àbọ̀lẹ̀mọ́rọ̀ ọlọ́run àbọ̀lẹ̀mọ́lọ̀ náà alábòsí ni tó wá jọ̀gá alábòsí tó wá gbogbo alábòsí. èyí báwọn. bàbá nínú ọ̀rọ̀ yìí tá a bá wò ó ẹ̀rí pé ọlọ́ọ̀ni pọ́nmọ́dé azlam ní manifestara alala ìkásíbá ọwọ́ ni áwọ́ áwọ́ kazaba bi ayati ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ó ní áwọ́ kazaba bi ayati àti pé ọlọ́mọ wa aláwájú yìí. tẹ̀níwíán lójúpọ̀nà wípé èyàn a máa ṣe aburú ní oníranran èyí aburú ni èyí náà aburú ni èyí náà aburú ni aburú wọn bákan náà wà ní gbogbo tẹ̀níwíhù tá a bá fi áwọmú wá ìkan ẹ̀ ẹni tààrà tọ́lọ́lọ́ ń ẹnìkan òfin bákan ni ẹni tó pe àyà ọlọ́run ohun àmì ọlọ́run tó ní irọ́ níjọ kò lè rí bẹ́yẹ jọ bákan jọ ni wọ́n o wọ́n yàtọ̀ torí àwọn ọlọ́run fi mu wá àwọn kà zábà bí àyà ti ẹ̀rí ẹ̀rí. nínú suratul an'am 139 ẹ̀ka kìíní kan bẹ̀ fún wa náà ẹ̀ka yà fún wa àní àmì ta wà yìí náà ni àmọ́ one thirty nine ni ẹ lọ́ọ́ kà ẹ̀yìn. وقالوا ما في بطون هذه الأنعام خالصة ما في بطون هذه الأنعام خالصة لذكورنا ومحرم على أزواجنا وإن يكن ميتة فهم فيه شركاء سيجزيهم وصفهم إنه حكيم عليم bàbá mú àyà ìwá láti fi ṣẹ̀rí nípa ọ̀nà tí wọ́n gbà parọ́ mọ́ Ọlọ́hun àyà ìwá ń jẹ́ ká mọ̀ iye ìran ó jẹ́ ká mọ̀ ìpé gbogbo irú iru ìran ìparọ́mọ́lọ́ míì náà àwọn àtàná wàkọ́lù máa fi bùtúnì àdíhìn àná nígbà àwọn pàrọ̀ tí wọ́n ní àwọn ẹran yìí oyún ti ń bẹ́nu wọn kọ́lísọ̀ tó lìdùkúrì náà tí táwọn ẹran yìí bá bímọ wọ́n ní àwọn ọkùnrin àwọn nìkan àwọn làwọn ní tó bá ti bí láàyè tí ò bí lókù mọ gbogbo ọmọ tó bá bí tọ́já láàyè tọ́bẹ̀ ìdàgbà àwọn ọkùnrin ní ọmọ jẹyẹ. wa muharramun ala azwajina. wọ́n ní èèwọ̀ ni o àwọn obìnrin gbọ́dọ̀ lẹ́nu kan ń o ọ̀gangan bí agbẹ́fẹ́ tọ́ka sí àbòsí tí ń jàrá láàrin aráyé ti sin nìyẹn pàápàá jùlọ láàrin àwọn àwọn mùdà ìnà àwọn mùdà ìnà anfusahun alasunna àwọn mùdà ìnà anfusahun alasunna pé mudai anfusihim ala sunna àwọn èèyàn kan tí wọ́n ń pera wọn láàlù súnà lénìí tẹ́pẹ́ ìdí ààrùn ni àráfúnná hádàrí ìdí ààhá bí nípa tí máa yẹ fàálù a ma yí pé ìdí ààrùn ni nǹkan yìí pẹ̀lú tí a ń bá lọ́wọ́ wọn tí wọ́n ń ṣe àwọn káfìrí àná àwọn alábòsí àná wọ́n ní ẹran tó bá jí alààyè ọkùnrin nìkan lónìí wa muharramun ala azwajina wọ́n lóbìnrin ò ní mẹ́ wa iyyakum maytatan fahum fihi shuraka àmá tó bá wá jẹ́ran tó kó anákú fún rẹ̀ òkú gbètì ẹran wọn náà obìnrin níbi èèyàn wọn ò lè sọ pé obìnrin nìkan wọn àdìgbò ẹ̀yọ́ obìnrin kan ní wọn jẹ́ wọn mọ̀ pé àwọn obìnrin fẹ́ lè fẹ́ tají báwọn wọn náà wọn jọ ní náà ni àwọn àtẹ̀yìn ẹgbọ́ àwọn àfáà wa ní ẹgbọ́ nǹkan méjì ń bẹ ńlẹ̀ ẹnìkan kílèmù ètò dáa jù fúnra tiẹ̀. èyí tí ọ̀dá ọwá jọ ní àwọn àfà wọn ní ń bọ̀ bájì tó dáa tán ni ó bẹ̀rẹ̀ èyí tí ọ̀dá ni àbẹ́ tí ọ̀dá ni ó bẹ̀rẹ̀ jíjẹ kó jẹ́ gbogbo òde òní tí ń gbádùn tíyàwó yín bẹ́yìn ṣe ń gbádùn ẹ̀yin náà lábòsí o ẹ̀kọ́ nu ayà yìí o ẹ̀yin yẹn tó dáa àṣẹ lè ṣe bẹ́ẹ̀ bí nǹkan ṣe wọ́n tó yìí ẹ máa ń ṣe bẹ́ẹ̀ ń sìn hmm. àbá ok àṣẹ lè wọ́n ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀sìn tó ti wá lọ dì sí ẹ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ kò dáa báwọn o wọ́n sì ń jẹun ọlọ́bẹ̀ ìyàwó àtọmọ rẹ àwọn ń jẹ tí wọ́n rí àwọn kan rojọ́ ń jò níwájú àwọn àfà wọ́n rojọ́ wájú àwọn àfà wọ́n mọ̀ pa àwọn àfà wọ́n mọ̀ yí pé tí wọ́n bá ń sọ̀rọ̀ wájú wọn tí wọ́n ju lọ́ọ̀yà lọ ibi ẹ̀rọ pé wọ́n kíyèsí wọ́n kíyèsí bẹ́ẹ̀ wọ́n rojọ́ débi pé ìyàwó sọ pé Sunday kan náà táwọn sì máa ń ṣe bẹ́ẹ̀ sunday kan náà tá a sì máa ṣe bẹ̀ iye tí a tún máa fi ilẹ̀ rí. Hmm. sunday ẹyọ kan péré inú oṣù. ìyàwó kò gbẹ́jọ́ ìyàwó ọ̀gbẹ́jọ́ pé àwọn ò ṣe bẹ̀ lọ́jọ́ yòókù ẹjọ́ tó gbé wá kọ́ yẹn o ọ̀tọ̀ ẹjọ́ tí ó ń gbé wá wọ́n kàrò yẹn mẹ́jọ ni ọkà fẹ́ fi yẹn kílẹ̀ ọ̀rọ̀ kan bọ̀tọ̀ fún àfáà ti di bẹ̀yẹ mú lára àfáà. sunday kan náà. ń mọ̀ wọn rojọ́ lọ rojọ́ bọ̀ wọ́n ní ẹ̀kọ́ ẹ̀dọ́ná lẹ́ẹ̀kan a gbọ́ pé àwọn afáàní sọ bẹ́ẹ̀ o pé a gbọ́ pé ẹ̀ẹ̀kan lẹ̀ ń ṣe bẹ̀ jọ sunday sí ni àfa ó mì ń pe sunday lẹ̀ ń gbélé. ẹ jẹ́wọ́ àwọn ní àwọn wà lé nípa fáwọn lọ́bí iṣẹ́ òkè mm-hmm. ẹ wá sí bẹ̀ ń sunday òun nǹkan fakọt àkọ́dá báwọn èyí tẹná sọ̀rọ̀ yòókù ẹ̀yin ò sì jẹ́ pé sunday kan náà tẹ́ ń gbélé òun lẹ̀ síbẹ̀ kẹ́lẹ̀ àwọn sinmi ń gé èyàn pé gbogbo àní ọ̀sẹ̀ tó ti ń ṣe bẹ̀ bọ̀ sunday sinmi èmi náà bẹ́ sinmi wọ́n náà sinmi jájọ sùn ẹjọ́ máa rẹjú gbádùn sọ̀káwọn mú gaari wọ́n ṣe bí gbogbo ẹjọ́ tó ń rò lẹ́bẹ̀ láti bọ́rọ̀ sọ mẹ́jọ́ kù sí wàhálà mo ní ibẹ̀ láti mọ̀ sàn pé a ṣe pé wọ́n tó rí báyìí ẹlẹ́hàrí òpùrọ́ ń bí báyìí wọ́n tó rí báyìí ẹlẹ́hàrí òpùrọ́ ń bí báyìí wọ́n tó rí báyìí ẹlẹ́hàrí òpùrọ́ ń bí báyìí kí wọ́n kẹ́sùn. ẹ̀lẹ́ àfẹ́ sọ pé à òun ò tí ẹ̀gbẹ́jọ́ àtẹ̀wà bó o ṣe sọ́nù. alábíbù bí lè ṣàrọ́ ti yẹ̀fà mù. bó o ṣe sọ́n ti ẹnu. torí pé òní jẹ́ ń bẹ̀ ọ̀dẹ̀ fowó ọbẹ̀ sílẹ̀. Ah. ọwọ́ afẹ́ gbélé nínú àwẹ̀ ìsìn ẹ wá ń sí bẹ̀ báyìí. tí àwẹ̀ bá ti lọ kó yá túbà rẹ̀ mara tó túbà pé tọ́dún mi ò fi délé ọlọ́run lẹ́ẹ̀mọ̀ tó ṣe bẹ̀ tọ́lọ̀ máa ti máa yẹ̀ wá akásí tọ́lọ̀ máa bá mú wa. Hmm. àmọ́tọ́ pé wò ó sí lé tani ẹgbẹ́ awọ́ yìí ẹ̀mọ́lẹ́jẹ̀ ẹ̀rántẹ́bárí ẹ̀mọ́lẹ́jẹ̀ ẹ̀mọ́lẹ́jẹ̀. gàrí agbóni mẹ́ta. gàrí bò international. Ah, ah. wọ́n fẹ́ ọbẹ̀ jẹ́ gàrí. ngbẹ̀ bá dépò kẹmọ gbọ́rú àròyé òun ẹ̀ mọ̀ nǹkan sọ yìí. ẹ ẹ dépò kẹmọ gbọ́rú ẹ̀ ni. wọ́n gàrí níbo kíní ogun kíní wọ́n rẹ̀ mára gàrí yóò síbẹ̀ gàrí kọ́ ọ̀rọ̀ gàrí kankan òyàwó nìkan ni wọ́n máa ń tí ó fowó ń ṣe kò kú ọ̀rọ̀ gàrí lọ́kà pẹ̀lú gàrí ẹ̀sà àmọ́lé wọ́n máa jàgbá wọn. ìmẹ̀sánjò ní ìgbà tí ẹ̀yìn sọ bóyá wàá láti sọ mo sọ pé gbogbo ọkùnrin kọ́ mọ̀ pátá wọn ọkùnrin tó máa ń sebẹ̀ lẹ́ẹ̀dẹ̀ rẹ̀ lọ́mọ wíwọ́n ata mo mọ àfá mo mọ àfá tọ́lọ̀ ń dá kẹ́ tọ́jẹ́ pé àtóúnjẹ àárọ̀ àtóúnjẹ ọ̀sán àti bí bá ń jẹta léhùn lọ́mọ̀ wo ilé olóúnjẹ ni wọ́n gbábọ́ lọ hmm. àwọn ọmọ tí ra ti mọ̀ pé rẹ́dìmẹ̀ ìdí ni àwọn lọ́ra ń jẹ fún bàbá wọn búkà nìyẹn o búkà tí ẹ̀ tí ò sí so tí ọ bá fẹ́ jẹun nínú ilé sàgbé ni kó yẹ ni ó sì ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀ náà kéèm kó fún ìyàwó òun ní owó oúnjẹ o ìbéèrè tèmi ni wípé èyí ṣe tí wọ́n ń fún lówó oúnjẹ nígbà tí wọ́n fẹ́ jẹun lọ́sàn tó ra màlà ẹ ẹ sì jọjà màlà ìgbé bàbá bíríkìlà o kápẹ́ńtà tí mo pè o àfáà ni o ilé lọ́wà o ilé lọ́wà o ń yélé o sẹ́wọ̀n pé àwọn máa jẹ̀jẹ̀ pé oríṣẹ́ ọwọ́ ni wọ́n ti lọ bí iṣẹ́ àbúṣẹ́ ọ́fíìsì náà wọ́n lè tìrànmọ́ yí pé àwọn ò ń lé ni ìyẹn náà dá o bí wọ́n bá sí ń lé jẹ́wọ́n ọjọ́ mọ̀ rẹ ó tó dáa. bí tí máa ń jẹ́rú wọn. ìyá máa ń jẹ wọn. kárí pẹ́. E-, ebi a máa pa wọn lápá àpafọ́lójú ń dọ̀ mí. àpabódì tọ́lọ̀wọ́n ṣe ọ̀nà bí ti pé máa jẹun tà tí ó dì inú kí wọ́n máa dalẹ̀ rú inú kí wọ́n pé kí ní kẹsẹ̀lẹ̀ yóò sá máa sáré bọ̀ lé yẹ máa béèrè pé ẹ kílẹ̀ nílé mẹ́un kílẹ̀ yìí gbé yọ fílẹ̀ kílẹ̀ yìí fílẹ̀ lọ́kùn torí ọlọ́run ẹ má jẹ́ àdínà orí múra wa lọ́tẹ̀ yìí nínú sáà yìí nínú rọ̀bùdánà yìí mo mú oògùn kan wá fẹ́yìn jàmá ẹ̀ pé kí ló gbọ́ ohun oògùn owó ni etí náà oògùn owó ni oògùn owó ni oògùn owó ṣe Allah yìí sì lè lè ṣẹ̀ fún ilógún ọlọ́run ha etí kálukú náà ìlà táwọn tó bá sì lò ó tí ọba bá bẹ́ẹ̀ wá rí mi pé bàbá mo lò ó kò sì rí bẹ́ẹ̀ tí ọba ti ṣe lò bẹ́ẹ̀ ni ó tí a gbogbo tá a rí tó lò káà náà tó máa lò bẹ́ẹ̀ la bá náà lò bẹ́ẹ̀ la ńgbàtà tó ń fáwọn èèyàn tí wọ́n tó ń lò bẹ́ẹ̀ làwọn náà bá yìí sọ fún yín lóògùn ọlọ́run àmọ́ àyà kan mo fẹ́ tú débẹ̀ ngba mo kan àyà yẹn tí mo ń kà lọ́mọ ní ngba bá ti sọ gẹ́gẹ́ bí yìí tu bọ́lọ̀ bá ti fún lágbára wọn fáwọn èèyàn. kàrin yín pẹ́. bẹ́ẹ̀ nígbà tí jẹ́nu yáyàrá àkùsí ni kọ́ ikọ́ máa mú kọ́ máa jẹun tó dáa kó pin tí ò da, fáwọn àyà rẹ̀ àbí fáwọn ẹnìkan kí wọ́n sì máa jẹun tó dáa ẹjọ́ jẹun tẹ́ ẹ bá jọ rí. àti mú àìsàtọ̀ yìí mú ta. ẹjọ́ jẹun tẹ́ bá jọ rí. àbí. mo kò sí ẹjọ́ níbi pé ìyàwó ọ̀dá ni òjò tọ́jú ẹ̀ ẹjọ́ ò sí mẹ́yẹn nígbà tí ìyàwó ọ̀dá ìwọ ló dá bàbá dá ìyàwó rẹ̀ ọ̀dá èní nìyẹn ẹlẹ́gẹ̀ẹ́ ni pé kọ̀ wá dá lódodo kọ̀ dá sítọ̀ láàkùn fún yọ́mọ̀ tiẹ̀ lọ fẹ́ǹtọ́ bá tiẹ̀ mú bẹ́ẹ̀ bá sì kọ́ pín mẹ́wàá tó yàwó wọn ọ̀dà àjọ mẹ́jọ ń bẹ̀ àwọn ní hàn yàwó lè mọ̀ ní ọba yàwó jẹ́ àní wọn ọ̀dà ìmí àwọn olùjọ́ tàǹgbọ́ sí tàǹgbọ́ sí tí. mo sọ fún yín pé kò sájẹ̀ abẹ́ẹ̀kọ́ òótọ́ sì ni kò sí wà láì kò sájẹ̀ kan kò soso kan ọlọ́ọ̀nì kan nílẹ̀ àmọ́ mo tún sọ fún yín pé àjẹ́ àtúmọ̀ wà. àkóyí omi náà ní ìdá tí ẹ̀yin tẹ́yìn gbọ́dọ̀ bá ń gbọ́ ń tàn sọ ìtẹ́ bá gbọ́ yé ọlọ́run jẹ́ lílo àmín téèyàn bá lọ sí ìyàwó rẹ̀ ní kọ́dà jẹ́ tọ́mọ̀ ẹ̀ àjẹ́ kò ní déèyàn rẹ̀ mọ́ ní eburú sí nìyẹn yóò ti gan pé ti gan kò ní mà pé wọ́n ti chẹ́ǹjì hmm. àti pé mi ní omi ìjẹ́ tí rí bẹ́ẹ̀ yìí tí rí só náà jẹ́ chẹ́ǹjì ni kí n túmọ̀ àjẹjà máa ebi ń tí Yorùbá gbà lájẹ ni kẹ́nìkan sọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ hmm. kọ́lọ́kọ̀ ní ìtàkùsì mọ́ta ah. kó níbẹ̀ ti lọlẹ̀ bọ̀ hmm. bó lọ ló yóò sì kọ́ yọ́yọ́ ẹjá kọ́ ọ̀bálábájá ẹjá kọ́ bẹ̀ẹ̀sẹ̀ lọ wọ́n náà yìnbọ̀ ní tí ìbá ikú bẹ̀ẹ̀sẹ̀ lọ lẹ́ẹ̀bọ̀ ẹjá kọ́ wọ́n náà yìnbọ̀ mẹ́tẹ̀lá rẹ̀ tó bẹ́ẹ̀ tó ìyá rẹ̀ ìyá rẹ̀ àjẹ́ ìyá rẹ̀ kò tó bẹ́ẹ̀ ìyá ìyá rẹ̀ àjẹ́ rẹ̀ tó bẹ́ẹ̀ ara kò lé ẹni máa lọ fún ìmọ̀ fọ ìtì yín tọkọ sì wá lọ́ntòótọ́ aré ni àwàdà ni tó wá di pé ó ń tì wá yáwó ọkọ̀ wálé ìyá jẹ́ ìrọ́ ni ọwọ́ bẹ́ẹ̀ ni wọ́n tọ́fà pé ọmọ ma gbẹ́mì sírù gaba wọn ìnìyàn ń dàyà jẹ́ ẹ̀mí ẹ̀ wà ń bẹ́ o ẹ̀mí rẹ̀ ń bẹ́ ń bẹ́ ń bò lẹ́kọ̀ọ́ kí o kóbìnrin yẹn wọ́n tọ́ pé kèsì obìnrin yẹn ó ah. ti dẹ́kọ̀ọ́ kíkọ́ ọmọ mẹ́sàn-án mẹ́wàá kò ráyè kọ wá kó náírà jáde sí ìlọ́lá hmm. níta àtà ojú tí ebi kì í sobìnrin yẹn hmm. ìkọ́dọ̀wọ̀n ba rẹ̀ ni ìbíjà tó fi jẹ́ ló fi ẹ̀tọ́ ẹ̀tọ́ rẹ̀ lè pe ọlọ́run lé ọ lórí hmm. wọ ọlọ́run wọlá pé ẹni ìrí òhò mi ìrí òhò òhun ìrí òhò òhun ah, ah, ah, òhun ọ̀yáwèrè tọ́lí kò ń bọ̀ rálẹ̀ wọ́n bọ̀ rálẹ̀ fún ọwọ́ sọ̀ndẹ̀ tí ìṣe pé kò sì ní lọ́wọ́ ẹ̀sìn kò sápò ẹ̀dẹ̀ tó ń kó jáde lọ ẹ̀fọ́ máa lẹ̀ ẹ̀fọ́ ń lẹ̀ àìsùn jáde lọ babalábájá ẹ̀ níbi kankan lẹ̀ ó ní òsín kankan owó lọ́wọ́ ní bẹ́lápò òun. lábòsí ni alábòsí. ó ti dájọ́ ni. ọlọ́tí dáa ẹ̀dùn yín ti ń rìn lókè tí ń fò lókè tí ọba fò ńlẹ̀ padà ìgbà lọ́hùn tí ẹ bá tọ́ jẹ́ nǹkan ayé yín a ní gbogbo ẹ̀ ń dàrú gbogbo tí ò tó dé mọ́lẹ̀ wá ń dé mọ́lẹ̀ irọ́ lọ padà sẹ́yìn lọ tún ṣe padà ní ibi ó ti fẹsẹ̀ kọ́ nìyẹn ìwọ ìbọ́lọ̀ ń ṣe wọ́n bá ń fún wa ní ibẹ̀ dáa wò ni ẹ̀yin lóbìnrin kan tó dáa rí ìgbà tó bí tó dáa rí bọ́lọ̀ ní mọ́ gbàdúrà ọkùnrin tí sóbi di tọ́da tẹ́bàrú pépé ẹ̀rá kó pèyìn kan dáa ó jẹ́jà ní ẹ̀dúpẹ́ fọ́lọ́hun ẹ̀dúpẹ́ fún ọlọ́hun lára ọkọ ẹ̀ ọkọ ẹ̀ ní òkúbá Akbar hmm. tó bẹ̀ bá ń dáhùn méjì pọ̀ fọ́kọ́ tí fi lárúbáwá àti èbó dáhùn pọ̀ lẹ́ẹ̀kan náà pẹ̀gbẹ́ kọ́kọ́ ìyá sẹ́dù ìyá fa namsa nam sáà ọ̀dà nam ọ̀dà sáà nígbà ọ̀dà nam orí pé ọkọ̀ ọ̀hún tún jù bẹ́yẹn lọ ọjọ́ òun fi sáà àbí. nam sáà nam sáà lásán kọ́ àfáǹsẹ̀ tí ó ẹ̀ ní ìgbẹ́rù ilẹ̀ ní ọ látàbílì máa ń ná ìdámà kan tàmọ́kítà dìrá wàbdòlè mọ́tàrí jíhù ókè bá ahùn ìlànà dàmí wàbdòlè mọ́tàrí jíhù ókè bá ahùn ìlànà dàmí ara ní àsàn hmm. ìwọ́n ní agbára odò lórí ẹni tó ní ọlọ́wọ́n máa dẹ tó nípọn jù ọ náà lọ sí ọ wọ́n fi ẹ̀rin wá kú ọjà lọ́dọ̀ rẹ̀ ẹ̀rin wọ́n ikú ẹ̀rin ìwọ́lọ́mọ lódù ẹ̀ fúnra rẹ̀ tẹ́ pé àlọ́ lórí hùn tànáàmù àìnáàkà والمظلوم منتبه يدعو عليك وعين الله لم تنمي يدعو عليك وعين الله لم تنمي kìí ṣe bí tí wọ́n ti mú ọ yẹn ni wọ́n ti mú ọ ìwọ ló ti kọ́ múra rẹ lílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ti múra rẹ̀ kalẹ̀ tẹ́lẹ̀ ebi torí pé ọ̀fẹ́ ṣẹ̀tọ́ rẹ̀ tán ní òjò oríyàwó ha ah, a máa ṣe pọ́ ọmọ yìí pé ẹni háyàwó ló níyàwó ni olóhun ti mọ̀kún wọ́n bàdé bẹ̀ àti eh, ní bàdé bẹ̀ ọ̀rọ̀ ló já bẹ̀ olóhun ti mọ̀kún wọ́n sọ bẹ̀ ebá ń bá ọkọ̀ ẹlẹ́ àti ọ̀tọ́jú ẹlẹ́ àwí ebá ń bá wí àbí àbá máa kìlọ̀ fọ́kọ̀ ẹlẹ́ àti ah, ah. ọ̀tọ́jú ẹlẹ́ àwí ṣe ní ìgbà tó ha tán la tó rí bá wí bẹ́ẹ̀ni ẹgbọ́ta ìwọ́n máa ń bọ́kọ ajáde wípé kò tọ́jú yàwó yàwó ah. àwọn apá àtiwá tí àwọn ajáde bá jà wádọ̀ wọn wọn láwọn ọmọ sísọ ẹ̀ ìjọba wí àwọn ọmọ báwọn sí bá yín sọ torí pé bàbá ní bàbá yín sọ ẹ bàbá tún fẹ́ dákún wàhálà ni torí pé ìtí ń gan àwọn ọmọ tó fẹ́ kan nídìí ìtọ́jú ni. àbí. kí ni ẹgbẹ́ náà dìde ní ara tiẹ̀ náà tọ̀ ń tọ́jú eléyìí fún tọ̀ ìwọ náà ti gbọ̀ ẹgbẹ́ eléyìí eh, ti ń sira alẹ̀ kì í gbà lórí alẹ̀ gan ṣé ìyàwó rẹ lélẹ́yìí ni. àbí ìyàwó ìyàwó ni. ọkọ ọkọ ajáde kò sí bí ọkọ̀ ẹlẹ́à nìkan la bá sọ̀rọ̀ ni mm, kò lálé fún pé èyí tẹ́ ẹ̀bà tó tọ́jú ẹlẹ́à tí yín bá yín o bọ́sàárù lọ gbà fẹ́lẹ́ àkó fi jẹun ó sì náà bọ́ bẹ lọ́n pé ẹlẹ́à ṣe dùwà ṣe ta júdì pé kọ́lọ̀ ń jíjọ ànúwò mi èmi ṣe ń tí mo lè fún ọ lágbára fún ẹ ìgbọ̀dé bíi kí n má tì ọ́ bí ọmọ adúgbò náà wá tí wá ń tọ́jẹ̀ lọ ìgbọ̀dé bẹ́ẹ̀ àmọ́ jókòó sílé kájọmọ́ bẹ̀lọ́n hmm. yémi ọwá ń tọ́jẹ lọ ah. ọlọ́run sọ̀rọ̀ ń ṣe yóò bá ní bí ìsìn ọ̀la ọmọ inú ẹ̀ máa ń là bọ́lọ̀ ń bá kọ́ pé ọkọ̀ ẹlẹ́yà kan àtẹlẹ́yà rẹ̀ àkọ́ àrísìkí rẹpẹtẹ fún wọn bẹ́ẹ̀ gbogbo ẹ̀kí kọ́ lẹ̀ nítorí pé ọlọ́run bá tiẹ̀ sí bẹ́ẹ̀ ibọ́ lọ́rùn bá lékẹ́ ọlọ́run sì wọlé apẹ́ ti tòun ibi ó dẹ̀ sọ ìlú lówó lára ọmọ yín ìbírètí ń bẹ fọ́kọ̀ ẹlẹ́ àtẹlẹ́hà rẹ̀ wípé bí ò tiẹ̀ sílé bí ò tí sí mọ́tò bí ò tí sí gbẹdẹmukẹ bẹ́ẹ̀ lọ ah, ah, ọba tá a sì tiẹ̀ ò ní wò á kò ní wà á ràn délẹ̀ délẹ̀ ebi yóò sì mọ ọmọ tí ó jọmọ olówó nbí lẹ́yìn ọ̀hún àbíláyé yín ebi yóò sì sọmọ tí jọmọ tí ó kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kéwú tí ó gbọ́yé ẹ̀kọ́ òwe tí ó gbọ́yé gbogbo ń tẹ̀ ní tí ó wà sí fún yín <laughs> abẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ ni bí bá ṣe pé ẹ̀mí fẹ́ràn ẹ̀mí fẹ́ràn ànàníyà èmi wá fẹ́ràn ànàníyà púpọ̀ ni ntẹ́mi ń fẹ́ ni pé èmi gangan ni o oníkan mọ̀ mi tó jogún jọgbọ̀n kálukú lọ́bẹ̀ yẹ́pù ní ó dáa fún ara rẹ̀ ìbọ́lá tó dáa jù ọlá tó dáa jù lọ́lá ọmọ ọlá ìbọ́lá ọmọ ń bẹ́yàn ti dàgbà ìbátìbọ̀ sẹ́nu nígbà tó lè sáré kí mọ́ kọ́mọ rẹ dé ọmọ rẹ ọkùnrin kó dé èèyàn ọmọ rẹ obìnrin kó dé èèyàn kọ́mọ kí ọ lójú kí ọ nímú ebe yìí ò lọ gá orí ebe yìí ò lọ́lọ́run ṣe ládéhùn fáwọn ẹni rẹ̀ yìí pé wàlá ákìbátù lè lè mọ́ tẹ̀lé náà ṣé ń gbìyànjú bá dàgbà kọjá kọ́ máa tún sáré tẹ̀ lọ́kọ̀ káàkiri kọ́ tún máa gun kíní káàkiri pé káfíńtà lòun ó sáré níbi tó lè yàgbàdé tí wọ́n lè gbé káfíńtà fún ọmọ tó tún á gun lé. àbí ìdílé mọ́lú lè ṣe kàn. àbí. èmi máa ń dàdá bàbá ni pé àwẹ̀ ló dé yìí ètò gbé mílíkì wá àti tíì ìkẹgbẹ́ ráìsì wá ìkẹgbẹ́ lùbọ̀ wá ìkẹrẹ̀ràn wá. ìgbà tó fi sẹ̀mọ́tì. wọ́n bẹ̀rẹ̀ pé ṣé ìjẹta ni mẹ́rin umu ẹ máa ń ṣe dáadáa ní ẹ̀tí jẹ́ kíní ìta ẹ máa bá rò fẹ́lẹ́fẹ́lẹ́ ni ìwé bàbá yín mẹ́ra tọ́ra méjì fún ìkànnì ọ̀jẹ̀ ń bẹ́ ebi ọmọnìyàn nìyẹn bẹ̀bá dé àárín gáràjì ẹ máa rí àwọn àríwòsàn yí ọ̀rọ̀ àbí títí ń gbà míì bàbá tó yẹ kó jókòó lé tó yẹ kí ìdẹ̀kùn wọn wá bá lótùmọ̀ pèrò sọ́kọ̀ ọmọ inú ẹ̀. Hmm, àkúrẹ́ ọ̀wọ̀ àkúrẹ́ ọ̀wọ̀ yà burú gbogbo èyí ó ti káta ọlọ́run àsìkò tó gọmọ́ sinmi lé ẹ wò ẹ fi tàwọn kan ẹsẹ̀ kọ́ ṣe tiwa kó yàtọ̀ ẹ láàánú ẹ láàánú mọ́ ẹ̀ máa ka ẹran mọ́sà sùnmọ́bẹ̀ lọ ah. ẹlòmí ọ̀rọ̀ ẹran torí ọlọ́run kéra àfà mi ẹsẹ̀ bí ọfẹ́ràn ilé àlọ́ fi jẹ́ pé lọ́lọ́ rẹ̀ ẹran irọ́ torí kó lè bá ṣe ìṣọ́rù ni ìṣọ́ la ilaha illallah ìtìsọ́dùkọ́ o ìtìsọ́dùkọ́ ìṣọ́ ọfẹ́ mi fúnlẹ̀ mẹ́lẹ̀ ha ni hmm. ọ̀rẹ́mẹ́lẹ̀ gẹ́gẹ́ wọ́n ní mẹ́tàlá àtààbọ̀ fine ní ẹ̀pọ̀n ẹ̀dẹ́gbà ẹ̀ka o ẹ̀ka o ẹ̀kẹran dáadáa o ẹlẹ́à ní òun ti ká o méjìlá ló ń bá ń bẹ̀ o kí ló wí oró ti dáa méjìlá ẹ bá ń bẹ̀ ẹ máa gbọ́ àfáàbù ó ṣe di tó ń mọyì tí wọ́n gẹ́ran sí ẹlẹ́ha òkè egun mọ́ ọ̀ka àbọ̀ mọ́ lójú ó kú sí méjìlá lọ́dọ̀ ẹlẹ́à òun kú pẹ̀lú ń kà mọ́. àfà ẹlòmíì púpọ̀ àdáwò ẹlòmíì o. alufẹ́ ni. ọ̀fà. ó sì rẹ́ran ẹgbẹ́ àfà yìí ẹni ọlọ́run làfà yìí tó ń rẹ́ran lọ fẹ́lẹ́ ààrẹ lé irọ́ ni ìsọ́rù nìyẹn ẹjú lẹ́mọ́ ni. ẹni tó yẹ kó pé délé kí wọ́n sè kí wọ́n bù fún bẹ́ẹ̀ kọjẹun kọlàágùn kọsàyà amdìlìlà hmm. rábìlì alami kó wá bí fẹ̀gbẹ́ ilé kó sùn kọlọ ránṣẹ́ àánú sí kẹlẹ́ àná jẹran kẹlẹ́ àná jẹran kọlàágùn kọlàágùn pẹ̀lú àmìlà tó fẹ́lẹ́ wọ́n mọ̀ pé tán bá jẹ́ ń jẹkú jẹ aláàrù tí ń jawọ tí ń jẹná lọ́rọ̀ àwọn aworí ẹ̀ ní jẹ ìjọ tí ẹran ọ̀tàn náà ni ọ̀tàn pálẹ́jọ bá wọn ọba wọn tẹ́ ni kò tó fi sàlẹ́jọ bẹ́ẹ̀ wọn bí dá wọn jẹ́ yà ẹ̀ kọ̀dá kọ̀dá kọ̀dá gbogbo ọ̀tá àti máa ṣe bẹ́ẹ̀ ọ̀wọ̀ lẹ́yìn rẹ̀ ọlọ́run ló ní dúkìá nǹkan ìsìnkú lílẹ̀ débẹ̀ wọ́n lé dúkìá náà ni ńlẹ́dúkìá ń tẹ́lẹ̀wójọ tẹ́lẹ̀wójọ tẹ́lẹ̀wójọ ló sí gbogbo wọn máa yà tẹ́lẹ̀wójọ tẹ́lẹ̀wójọ tí ò tí tó ma tí ó ma gbé rẹ̀ síbẹ̀. ọmọ méèkì olómi. ẹ̀ gbà tó yẹ jẹun kó yóò kọ́ máa rẹ̀ ó jẹun kó lọ sùkúù kí wọ́n kí wọ́n gbẹ́kọ̀ ó ti tẹ́lẹ̀wó lẹ́jọ́. of a plot <laughs> ó sanwó àbọ̀ síbẹ̀ àbọ̀ náà ni a máa rà ẹ máa retí òun ó máa mú yòókù wá eh. owó ọbẹ̀ kọ́ ẹ̀mọ́kùbá ah, eh, eh, wọn ilẹ̀ tí ọmọ tí ó kọ ilẹ̀ tí ọmọ tí ó kọ jẹ́lẹ̀ jẹun kó tí ó kọ́ màdá gbẹ́kọ̀ yé ọmọ kọ́ gbẹ́kọ̀ yé kíké kó sí lórí kíké kíwé kó sí lórí bọ́lọ̀ máa gbọ́ ọkọ̀ lé wà láì ń jọ àsìkò bá tó sàtẹ́wọ̀n bó ṣe kọ́ àní ẹ má tẹ̀lé owó jọ bòtẹ́ ẹ má tẹ̀lé owó jọ pa ilé la là ń sọ ẹ má tẹ̀lé owó jọ pa ilé la. ọmọ wa ṣe rí àtìyàwó. ọmọ ò rí ẹlẹ́ ò ṣe rí bẹ́ẹ̀lẹ́ àwọn bọ́jà àgùlẹ̀ ẹ̀ tí ọ̀gbẹ́lẹ́ àìlẹ́ yìí náà kọ̀ sí mọ́ná fún ebi jaabu lọ ebi jaabu la wo tọwọ tọwọ tọwọ se wo ẹha gbogbo yìí. o ti ká tẹ̀lé ra wọn. èébù bẹ̀ ni pé tọkọ rẹ̀ wọ́n wà ń kọ́ ọlọ́run sáyé wọn báwọn ètò burú yẹn kí ìyàwó rẹ̀ ọyọ ọlọ́ọ̀ kẹ́kẹ́ mọ̀ pé obìnrin ń bọ̀ lọ́lọ́run sọkọ ṣùgbọ́n tí ò tí kàn ní ń lé kíni ń lé kíni ìyẹn ó ṣe nǹkan kan ṣe tó da rárá ìyẹn ó kó bọ́jọ́ ọ̀la bẹ́ yẹn ọmọ òní rẹ́kọ̀ọ́ gidi ọmọ tẹ́bi ti pa méjì bíi pa tẹ́bi pa iná ìgbà tí wọ́n sọ ń sùkú tí wọ́n sọ léke. bí ó ṣe dé nǹkan ẹgbẹ́ ni ó máa wọ́n. tí ó da ẹ̀jẹ̀ ẹ̀ẹ́dẹ́mọ́gbọ̀n ọgbọ́n orí rẹ̀ bí kò fi máa kékò fi máa wèé yóò sì gbé nǹkan rẹ̀ yóò máa sáré ebi lápé gbé báskẹ́tì ó sì gbé nǹkan bàbá òun sì lágbára kọ́ máa ń jẹ ráìsì gbígbóná láàárọ̀ kùtùkùtù kó fi ẹyin kan lé ó tún wá gbé ẹsà lọ skul ní fatra ní break tí ó jẹ́ tí ó tún wá dé bá àmàlà àmàlà dúdú lé ah, yóò tẹ̀ tó mú bisikíìtì dání àti ọbẹ̀ ẹ̀yọ̀ tí wọ́n bá gbọ́nlẹ̀ lórí tí ó jẹ tí ó làágùn tí ó sùn tọpọlọ wọn wà sẹ́wà tí wà jí padà wo tí ó kọ́ ó máa rí pété lórí ẹ̀ yá gbé àsámẹ́ǹtì ẹ̀ lè ké ó ti skul ṣùgbọ́n ọmọ tẹ́gbẹ́ ibi tí paapaa ọmọ fi lóyún ibi pa ọmọ pa ọmọ èèlò yìí sẹ́ẹ̀mọ̀ tí wọ́n lóyí sẹ́ẹ̀mọ̀ pọ̀ bàbá lóyí kébí ọkọ̀ ọmọ kí wọ́n mọ́ fi wọ́wé kì gbámọ́ tí èfò láyé ẹ máa rí lára ẹ̀ pé ẹni yìí ìbá jẹun jẹun kọ́ asanra kò ní kò ní sírètì mọ́ lẹ́wulẹ́wu lórí àsìkò tí à ń bímọ yìí nìtọ́jú wọn o tọ́ba ilé fail tó bá di pé wọ́n padà ń rí jíjẹ mímu rọrùn kì í bá mọ́ ó ní ọdún ọmọ máa ń dà tí ni ọpọlọ ni kò ti ṣe lọ́hùn ẹgbàá lọ́lọ́hùn nítọ́lọ́ba lẹ́ẹ̀ni ẹ̀ni tọ́jú ọmọ rẹ o tọ́jú ọmọ rẹ tọ́jú aya rẹ alikọlimu sẹlẹ fi jisimi hẹ fi jisimi sẹlẹ ọkọ ọpọlọ tí ó sẹtu inú ara tó sẹtu ni ó wà o àwẹ̀ là ń gbà yìí ẹ̀yin ẹ̀yin ẹ̀wù bá àwẹ̀ ṣe ń ṣe wá àwa kan àwọn kan wọn ò mọ̀ pa ń gbà àwẹ̀ àwọn kan wọn mọ̀ pa wọn ń gbà àwẹ̀ nígbà tí ọ̀sáwẹ̀ náà bí wọ́n ṣe lù tí wọ́n ṣe lù sẹ̀mí wọn náà nìyẹn. àwẹ̀ báwẹ̀ ńlẹ̀ ni. tẹ́ẹ̀pì lọ́mọdé wọn kì í ní kí ni kí ni ń fún jẹ tẹ́lẹ̀ kódà ọmọ mi ń bẹ jẹ́ pé kò ní fẹ́ káwé tó tẹ́ mọ́ yẹ́sì ah, dandan ẹ fún sáàrì jẹ ẹ̀ẹ́dẹ̀ fún ní sínú mm. yóò jẹ́ yóò jẹ́ sínú nígbàtí ọ̀sáwẹ̀ kò ní límítì kò ní kọwa mahdud oúnjẹ tí ń jẹ onígbọ̀ mahdud alẹ́ mi a máa gbé yọ́n sọ fọ́mọ̀ ẹ̀ pé sẹ́ẹ̀tì jẹun ẹ̀mọ̀gbọ́n kan sẹ́ẹ̀tì jẹun tí wọ́n fún lóúnjẹ ni ẹ̀kọ́ ìyẹ́ ẹ̀ lọ́fẹ́ kó fún lóúnjẹ ah. ìyá náà ni wọ́n fún tẹ́lẹ̀ hmm. nígbà tó náà jáde náà pọ́ọ̀sì yẹ ìyàwó ilẹ̀ tó mówó ní kó mọ́ wọ́n jẹ́ tí ó tàdé bẹ̀ ń wọ́n jẹ́ tí ó tún tàdé bí èyàn tún dá o ọdọọdún gbogbo ìgbà bá sí kìkì kìrán rí kò sígbà kẹta bá débẹ̀ tá ìkìbáyìí ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ẹni ọgbọ́gbọ́ ni ẹni tí ọgbọ́ ògbọ́ náà ó kẹ́ń bá wí. nínú tí ó sì máa ń sábà ṣẹlẹ̀ nípa wáàsì látọ́ wa sí ń sọ yìí bóyá ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lánàá lé ẹlòmíì là ń sọ yìí tí ó sọ pé gẹ́lẹ́gẹ́lẹ́ ọ̀rọ̀ lé àwọn bàbá ń sọ ìjẹta ẹlòmíì ẹlòmíì tí ò lè gbé kàá lórí ni pé ńgbà ti ń bọ̀ ń tẹ́ ni ajọ ń fà kò lè gbẹ̀yàn lé a lórí tó gbọ́mọ̀ ìgbé àbá ebó ń bọ̀ ń tẹ́ sílì làwọn jọ ń fà ìyẹn ẹlẹ́ àgbálẹ̀ lágbàálẹ̀ pé ẹ tó ń lọ ẹ lọ ọmọ pa àti ìlú gbọ́yàn wàá gbọ́ wà láì gbọ́ kankan. sọgbọ́ ń gbọ́ kankan gbémi ti ṣe sọ́nù olóhun ti mọ̀ pé yóò ti lọ sọ fáwọn àwọn ẹ̀kọ́ sọ fún wa ètà agbọ́ kà ń sọ agbọ́ lórí sísì náà rí òbò tí ń kà ń sọ mélòó láti ẹ̀ mélòó lèyàn ọ̀nà tí má bá súnmọ́ àbí tòsí pé èèyàn burú pọ̀ ni nípa àbòsí àbòsí pọ̀ jù èèyàn ká lọ bí àwọn àǹfààní tí ń bẹ lábẹ́ áyà yìí bàbá sọ̀rọ̀ púpọ̀ ńbẹ̀ wọ́n ní a rí pé ọlọ́run ṣe àbòsí ní mọ́rítàbà ó ṣe ní màrọ́ tí bàjàrí ọlọ́run ṣe àbòsí ní màrọ́ tí ọwájú àmọ́ ìgbé ìkan bẹ mọ́rítàbà tó lè olúyálò ní lọ́gàjù òun náà ní ká parọ́ mọ́lọ́run wọ́n ní ọlọ́njá gbọ́yẹ̀ yé pé ìyẹn ga jù náàbùsì àti tó wá ga jù yìí àti tí ò tó ọlọ́run mọ́jẹ́ àlèsì kankan bẹ̀ àmín ẹ sàmì dáadáa lè ràn ẹrú lọ́wọ́ tó lè sìn lórí àbòsí sí ara rẹ̀ sí aya rẹ̀ sí ọ̀rẹ́ rẹ̀ sí aládùúgbò rẹ̀ sí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ha òní òun tí wọ́n máa dúpẹ́ dúpẹ́ o lábẹ́ àyà yìí àwọn àfáà nínú àbòsí ńlá ni àtàkìfíìr àtàkìfíìr kí ẹnìkan máa lanu gbàgà kó máa kàfàrà ẹnìkan kọ̀ǹkọ̀ ẹnìkan káfíìn àwọn àfáà wọ́n ní ẹ̀tọ́ ọlọ́run nìkan sọ pé nìkan adábòsí ẹnìkan káfìrí ẹnìkan mọ́mìnì ẹ̀tọ́ ọlọ́run ló ní kò sí lọ́dọ̀ ẹ̀dá àyàfẹ́ ìdúrà ti sọ pé iṣẹ́ yìí o ẹ̀yẹ èèyàn iṣẹ́ yìí o ẹ̀ ń bá ti ṣe o ó di káfìrí bàbá rẹ̀ ń tó ṣe é àwa ní dojú ẹ̀kọ́ náà pé à ń kà káfíìn a sọ pé ẹ̀ ń bá ṣiṣẹ́ tó ń bẹ irúṣẹ́ yìí ẹ̀ ń bá dàn wò èèyàn ni sẹ́sì máa yí àwọn àmọ̀ kàfìrú ní àti bẹ́ńdù nìsí ìsákọ́lá hásá kàfìr hádá kàfàrà wọ́n lẹ́ni ẹ fàkọ́dí tàrá alàlá ìkàsíbá eléyìí ti parọ́ mọ́lọ́n ti parọ́ mọ́lọ́n ní anatẹ́kì fírọ́ okumu sẹ̀rẹ̀ yìí torí pé ìsọpẹ́ nìkan di káfìrí ìdájọ́ sẹ̀rí àní ìsọdálù aléhì bìlẹ̀kìtẹ́ wa sunna tó yẹ pé kátólì pè yẹn káfìrí á pé ọlọ́run sọ báyìí ànábì sọ báyìí mansa akafara wa mansa lamikafir ọmọ ẹ̀dẹ́ yàn wọ́n tẹ ìtìkáfìrì wọ́n tẹ ìtìkáfìrì lọ́dọ̀ ààrẹ tó jẹ́ pé ọlọ́run ló ní wọ́n ní ẹnu mọ́ bá a bá rí yàn tó ṣiṣẹ́ a sọ pé ẹ̀ ń bá ṣe nǹkan báyìí yóò káfìrì ni. nínú àbùsí míì tí a rí àǹfààní ẹ̀ nínú àyà yìí nínú èrè àbùsí ni pé náfù ilé fàlà ànìdọ́lẹ̀ ọlọ́run ní kò sí èrè fún alábòsí wọ́n ní baba ní la yumkinu an yasula lahu maqsudahu bali bil aks jama wọ́n lẹ́ májálábùsí wọ́n ní ọ̀rọ̀rùn kó rí èròǹgbà rẹ̀ bí ṣe ń fẹ́ bí tẹ̀lé pé ìdàkejì ni ọmọ rí bàbá alama alifaimin ni wọ́n sọ bẹ́ẹ̀ o bẹ́sẹ̀ kọ́nù tí àwọn nìyẹn o la yumkinu an yasulalahu maksuduhu bal bil aks ẹ̀ ń bájálábùsí ìyẹn pé kọ́sàbòsí sí ọ̀tẹ́ kọ́sàbòsí sí èròǹgbà rẹ̀ tó fẹ́ rí wọn wọ́n ní òní rí wọ́n ní ọ̀rọ̀ ọ̀run orí obì kejì ní orí gbogbo alábòsí ni ó jẹ́rìí sí ti ọlọ́run tí àbúbá sọ yìí òtọ́ ni àwọn èrè rògbà wọn tábàbí yóò lọ báyìí òdì ni máa lọ gbogbo alábòsí ọlọ́mọṣẹ́ abẹ́ ilé lẹ́rìí fún tí wọ́n sọ yìí la fi ń pariwo la fi ń pariwo alábòsí èyí rọ́nà lọ gbogbo ni ó gbà lọ nínú ọlọ́wọ́ máa wù tí ìrọ́nà lọ <laughs> nígbà tí ìsìnkú ọlọ́run kúrò ní iṣẹ́ rẹ̀ alábòsí yà rọ́nà lọ kò sí lọ́yà sí di ìtàhálà lókù tẹ́pẹ́ kọ̀ mà kọ̀ mà lọ́yà kù àmì nítorí pé èròǹgbà ti ẹ̀kan lọ́fẹ́ kọ́ bọ́ sí ilé bí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀kù ẹ fún pé kò lè rí fàyín kọ́là kọ́ yìí bàbá ní tẹ́nìkan bá sọ pé áyàtà kàyí áyàtà kàyí yẹ pé tadulu ala anna adalifil aslam shay min qawlihi eh, aslam shay tẹ́gbẹ́ àyàtà kàyí ló jẹ́ àmọ́ ìpè àbòsí pọ́nyẹ́ń lélẹ́yìí tá a sọ yìí ìmí kò tó lọ́gàjù kí ni ìbáṣepọ̀ tí ń bẹ láàrin àyà kan tí ń bẹnu sọ́tù bakora aya one fourteen tó ní wọ́n mọ̀ ní afla mímọ̀ mọ́nà àmàsájìdá líláyé ansukara fi ismuhu tọ́lọ́ ń sọ pé ta ní sàbùsẹ́ni tó bá jẹ́ kí ọkọ̀ fún àwọn èèyàn tí òjò wọn lọ rántí ọlọ́mọsálásí ilé náà àsìlámù ìtakọ́sọ náà àsìlámù kí wá ní yàtọ̀ ń bẹ̀ àwọn afá ní asilamu asilamu ọlọ rẹpẹtẹ ní kìí ṣe kan ìta sọ ohun asilamu ni lọ́gájù ẹ bá tó dínà mọ́yàn náà tí ò jọra ìsìn ọ̀rọ̀ náà òun náà náà àsìlámù ni èyí ò báwọn báwọn ah, nínú àwọn àǹfààní ta tún rí inú àyà yìí ó ní wípé falabuda an yaxura dọ́ọ̀lìm tọ́láti dùnìyà amkọ́sọ̀rátì hadal falahu mutlaq la yumkin wọ́n ní ntí àyà ń jẹ́ agbọ́yé ni pé tàbí ṣùgbọ́n ò sì pé alábùsì ò ṣòfò <laughs> tọ́lá ti dùnìyà ayé wa gùn fún ni o àbáyé kú fún pẹ́ ni o ó kú mẹ́ ni o òfin yóò sàṣẹ. pọ́lọ́dà náà kí la fẹ́ sọ pẹ̀lú ẹni tọ́jà lábòsí tọ́wá ló lọ tọ́wá kọ́lé tí ń gun mọ́tò tó dépò torí kò dé kí la fẹ́ sọ pẹ̀lú yẹn. Ah, wọ́n ní tí ń bẹ́ẹ̀ ní pé nítọ́sẹ̀lẹ̀ yẹn kò takun tọ́lọ̀ ń sọ lẹ́yìn láta alákọ́rí tí rọ́ọ̀lì máa ń fà láha ọlọ́run àmàmà máa fún ẹni tó wájá lábòsí ní fàláhù yóò sòwò yóò dèrè yóò dúpò yóò rí mú àtàyè gìtárù bí adẹ̀lẹ̀fàlà yóò wà gbàtà jẹ pé ebi wọn kò dábàlábòsí ní sẹ́lẹ̀ kò ń kọ́ yìí iná náà ní nísì fatamada àwọn fayatamada fi tugiyani yẹ mọ wa lọ ara mọ fún ma yóò kìsí mu la òzára hù ọlọ́wọ́ àkànlẹ́yìn pọ́n. bí àkànlẹ́yìn pọ́n ọkàlẹ́gbọ̀n yìí ẹ̀yà yẹn náà sì sọ́jọ́ Ali Imran 141 àyà kan bẹ́ẹ̀ lọ káyà yìí ẹ lọ kà á wọ́n ní ká gbọ́ ntọ́lọ̀ ń sọ. Alimuran one forty one. وليمحص الله الذين آمنوا ويمحق الكافرين ẹ gbọ́ jàbá ọba àlekẹ́ ọlá ọlọ́run wọ́n sì gbà míì liyuma isalahu ladina amanu àwọn tí wọ́n gbọ́ lọ́n gbọ́ ọlọ́wọ́ máa ṣe wọ́n ní ní déédéé yóò ṣe wọ́n ní kọ̀ga kò kúrú yóò ṣe wọ́n ní kọ̀ga tán yányá kò sì kúrú yányá yọra sí níwọ̀nba kò ní jẹ́ orí tí ó ba ti èjè lówó kò ní jẹ́ dépò tí ó hàn lé mà ẹ̀rí ẹ̀rí òun káàfì ló ti tọ́ dupò ipò ọ̀bà bọ́sí káàfì lọ́wọ́ ọlọ́run ní mo fi fọmúmì ní mọ́nì mo fọmúmì ní mọ́nì mo láàánú tiẹ̀ ní wọ́yẹ mọ́ akọ̀lì káfìrí náà mo fẹ́ fi hàn káfìrí tí mo fún mo fẹ́ fi hàn lé mọ́nì kò sí rẹpẹtẹ ń bi pé kíjẹ ìmú mọ̀mí ní kọ́ lọ́jà yìí kò sí rẹpẹtẹ ń bẹ̀ ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ rámọ̀tálà òun ìsànú ẹ̀ rámọ̀tálà kéèké kò sí bẹ́ẹ̀ ń bi pé àwa táàpá àjọkọ̀ ẹlẹ́à táàpá adárùmọ̀sí táàwọ́sòkò tó lẹ̀ àwa náà lámọ̀ tó ń lọ bọ́jà àwìn lọ́dọ̀ àwọn tí ó ń jẹ́ káfìrí yíyá ìyẹn kọ́ ebówó tiẹ̀ tí wọ́n bá rí ibi ọ̀nà sí kò wọ́n nà tiẹ̀ sí bó ń bá rọ́wọ́ ogún tiẹ̀ yé mutí abẹ́ẹ̀kọ́ ni yé e múgbó ìwọ fi tọ́jú ẹlẹ́à èyí tọ́jú ọmọ ó fi jẹun sínú tẹ́ níkún nú tẹ́ sìbádà owó tí ẹ lálùbáríkà owó tí ẹ lálùbáríkà ńgbọ́ ọlọ́run bá sì gbé sí wọn náà kálukọ́ ọmọ tó yanu náà ni bí sọ ọlẹ́jẹ́gẹ́jẹ́ òun ó rí ọ mọ́ sí àdúrà sí owó ọlọ́run láti sí láti sí tó fẹ́ dọdún iná tó sáré pé ẹ̀yìn kìnnìkìnnì tó fi ń jẹ́ sàárì náà lọ́dún yà ìwọ amọ̀lẹ̀ tí ó mọ ọlọ́la nílẹ̀ rí tó bá díbẹ̀ ọlọ́run alẹ́ mọ́ kìí pípa rẹ̀ ọ̀ka ṣùgbọ́n yọmọ tán yọmọ tán yọmọ tán yọmọ tán yàrá kò bóyá nǹkan tó ń tó ń ṣe tí ìran amúlò yìí ọlọ́run wọ́n sì ti abẹ́. amina. tí a bá ṣe lẹ́sẹ̀ foríjìn wa. Allahumma amin. lábẹ́ báyìí àwa abẹ lọ́hùn fún arákùnrin wa ọlọ́lá wa gómìnà wa aláàjì wa Isiaku Abiola Ajimabi ọlọ́mbà ní kọ́ wọn máa ṣe o amina sami n ta kọ́kọ́ sọun ló bí àdúrà a ní aláàjì Isiaku Abiola a mọ̀ pé ẹ̀yìn kọ́ mọ̀ wù pé àà bàbá ó tún wá tún máa ṣàdúrà ní ní àní sí nǹkan míì àdúrà lámà sí akànnímọ̀ràn fún adé ànímọ̀ràn fún wa ìmọ̀ràn eh. ṣùgbọ́n àdúrà náà ní kọ́lọ̀ ń bá ní là ámìnà eh, ẹni tí ò bọ́ sípò tó tó bá wọn agbami ló bọ́ sí àfikọ́lọ̀ ń larú wọn á ń bèèrè rúkọ yẹn àdìgbò báyìí wọ́n fi mọ́ lọ́wọ́ báyìí wọ́n wá tí ń ṣẹlẹ̀ kò wá jẹ́ kí kò wá jẹ́ kí àwọn ọ̀rẹ́ wọn náà lẹ́fẹ́ lẹ́nu ọ̀rọ̀ mọ́ báyìí nígbàtí ètí ń ṣẹlẹ̀ wá fẹ́ kótó lórí tẹlẹ́mùsí náà pẹ̀lú pé wọ́n dá súkú padà fún àwọn tí wọ́n ní ìmọ̀ràn ta wá nírè ká tó wá gbà wọ́n nímọ̀ràn yìí kákọ́ sọ ìrísí tiwa lórí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ bìràmùtẹ́mi gbọ́ mo fún ọ̀rọ̀ yìí ní ìtumọ̀ méjì kí n tó rí kẹta kún lónìí ó ti di mẹ́ta lónìí báyìí lòtẹ́ ìpínlẹ̀ tí mo gbọ́rọ̀ yìí pé lórí rédíò pé fẹ́ dájọba padà wọ́n fẹ́ dájọba padà fún àwọn tí wọ́n ní a mo nínú kíkan ọ̀sẹ̀lẹ̀ nù méjì àkọ́kọ́ nù kó jẹ́ pé ìjọba ti tapin akúkú máa yìí pé owó oṣù ní ọkọ̀ tí wọ́n orí sàyè bóyá wọ́n wá dà síbi pé bí ẹrù sùkú bá tún kò ní ọrùn àwọn bóyá ẹrù yóò fòye díẹ̀ pọ̀kọ́ bá wọn rò bá wọn. ẹ̀ẹ̀kejì mo bá rò wípé bóyá àwọn Yahudi àti Nasara àwọn ni wọ́n dúró lé Ọlọ́run. nítorí gbọ́dọ̀ ń bá ọláròyìn yẹ̀wúdí àti nàzára fún wa nínú Kùránì yìí pé tóore bá jẹ́ ẹgbẹ̀rún yẹ̀wúdí ọ̀fẹ́ jẹ́ pípé gbogbo yẹn làwọn gbogbo ayé ni jẹ́ tiwọn. wọ́n sì rí ntẹ́ni ṣe níwọ̀n bá fún Islam ní ìjọba àkọ́kọ́ rẹ̀ ni wọ́n á dóore lọ́rùn lẹ́yìn pé ṣé nítorí kò ní pé kí lẹ fẹ́ ntí wọ́n sì fẹ́ náà ni kí wọ́n gba gbogbo ayé sọ́dọ̀ torí ẹ má fẹ́ gba sùkú sọ́dọ̀ ó fẹ́ gba gbogbo ayé sọ́dọ̀ agbọ́ ọdún ojú dúdú èmi bá wọn ro kìkì báwọn àmọ́ lónìí ni ìkẹta kún pé àbí gómìnà wa àbọ̀rọ̀ wípé àdúrà mùsùlùmí kó gbé ń délẹ̀ pé ó sèèsì ní pẹ̀lú àdúrà mùsùlùmí pé àwọn yẹn ni àwọn kì yóò yẹn ni àwọn ni wọ́n dúró torí pé ìtẹ̀jẹ́ ń bẹ lọ́wọ́ yẹ̀wúrí àti nàṣàrà àwọn ni wọ́n sọ pé kéèyàn má fi kankan lẹ̀ àwọn bọ̀ ṣe gbogbo ẹ̀ má fi má mú kankan wá aláàfáà mùsùlùmí sọ pé ọ̀fẹ́ kábọ̀ ọbẹ̀ lọ́hùn mú ń tàbí lọ́hùn wá. èmi ọmọ ìmọ̀ntọ́sẹlẹ̀ ṣùgbọ́n mo kàrò jábẹ̀ lónìí pé ààrẹ kọ́mọ̀ lọ sí pé ńgbà tí àwọn ẹni yìí tí a jẹ́ jankoríko yìí tí ẹni ń palẹ̀ pọ́fẹ́ ẹsẹ̀ kejì mọ́ bàbá wọn ní ẹlọ rèé bá pé gómìnà ọ̀sẹ̀ kejì dáwọn dá àmọ́jà wọn àdéhùn àwọn ni pé ọba ti wọlé kejì báyìí ọ̀dà sùpọ̀dà báwọn kọ́bọ̀dọ̀ jẹ́ báwọn ní ìdí gbọ́nbí kankan o ṣùgbọ́n mọ̀kàn rògbọ́n kan rògbọ́n kan wá káàkiri náà ni pé gómìnà láti wá ń ṣàdúrà fún tàti ń tàti ń yè yàtọ̀ àti ẹbí pé àwọn mùsùlùmí ti fẹ́ máa tún fẹ́ẹ́ táàsì fẹ́ bẹ́ẹ̀ nítòjà fẹ́ bẹ́ẹ̀ ni pé yọ́ sẹ ni o ah, èpè musulmi ṣe pé ẹ máa sẹ́ ah, a sọ fún ni ọ̀hún pé ẹni ó jù ọ lọ gbogbo ọ̀nà tí wọn náà òkú rẹ̀ tó ṣe bẹ́ẹ̀ rẹ̀ òkú ó ń tọ̀hún kì bẹ́ẹ̀ alàyé ó ń tọ̀hún èpè musulmi mọ́ kòrúlà kòrúlà ẹ máa mọ̀ ọ́n kòrúlà kòrúlà òkú ọgbà ọ̀hún níbi tó lọ́lá dé ju àlàyé ń tọ̀ ń lọ bọ́ǹsì mìíràn láti fẹ́ dìbò tó fẹ́ wọlé òkú rẹ̀ ní èkàmpé wọ́n yan ọ wọ́n yan gbé ó sì àfà lọ́ba kú ẹ̀ tó ń bá a lọ báyìí láàfi kìlọ̀ fún tọ̀hún tó bá jọ mọ̀ wa pé àìtẹ́rí sépè mùsùlùmí pé ẹ máa sẹ́ ẹ à èmi rò ní o tẹ́pẹ́ bẹ́ẹ̀ lọ bá rí ọlọ́lá wa ọlọ́run ìjọ òṣìṣẹ́ o àdúrà kiri yóò kó gbé wọn wọlé o kódà kìí ṣe pé lókun kókó kókó èmi mọ̀ sọ bẹ́ẹ̀ ẹ̀yin mùsùlùmí ní ìlàjọ panupọ̀ o bẹ́ẹ̀ ẹnu pé àìsí àfá olóṣèlú ní òjè ká délé wọn sọ fún wa pé pẹ̀lú ògbọ́ ọlọ́run ẹ wọlé tó pàǹsàdúà kò já sí bẹ́ẹ̀ wọ́n rò pé wá gbowó ni níta rẹ̀ bẹ́ẹ̀ ṣe kì í ta fẹ́ gbowó fún. a fi ẹ̀dọ̀ gbóná pé ọlọ́run pé kí Buhari wọlé buhari lọkọ̀ tí gbogbo yín wọ̀ buhari lọkọ̀ tí gbogbo yín wọ̀ àti sẹ́nitọ̀ àti buhari lẹ́gbọ́kọ̀ rẹ̀ kálukú ń ju ìbò sínú káàdì àbíkílẹ̀ ń gbé kalẹ̀ ìyẹ́mọ̀ ní buhari wà ìgbẹ̀lẹ̀ ní ẹ́ ń jù sí bàbá ló ti mú hmm. àlẹ́ àmín ọlọ́mọdé àríkẹ́ sọ pé kí mùsùlùmí yọ kọ́lọ̀ yọ àdúrà mùsùlùmí pò lọ́rọ̀ yìí ọlọ́mọdé àrí o àmọ̀ràn wa sí ọlọ́lá wa nìyẹn o ẹ dákun ojú tí a fi wọ̀rọ̀ yìí káfojú mi wò ó ojú tí a fi wọ̀rọ̀ yìí káfojú mi wò ó ní kálàmọ́lẹ̀ wà ń dèrè ni pé kò ṣeéṣe kò sì ní ṣeéṣe kí wọ́n dá sùkúù padà fún àti àní o torí pé lábẹ́ kámọ́tara wa ẹ̀fẹ́ gbé sùkúù lè kíyé lọ́nu o kò sí tó bọ̀ ẹ bá tara lókù là ń tara lókù ẹ̀fẹ́ gbé sùkúù lè kíyé lọ́nu o kò lè yí sí kò lè yí sí kò lè sí kò lè rọrùn àwọn òsì lẹ́mi wàhálà àfẹ́ wàhálà tọ́wà rí bẹ́ẹ̀ ẹjẹ́ mẹ́wàá gbọ́ wọ́n ni ẹjẹ́ agbọ́ ẹjẹ́ agbójúṣe tiwa ń bẹ̀ asùlélà ẹgbẹ́ kí ẹjẹ́ agbójúṣe tiwa sanwó yìí ṣàlá ẹ alọ́jọ́ wọ́n sanwó ọlọ́wọ́ ah. a mọ̀ yí pé ó lágbára lásìkò yìí ìtẹ́ fi gbọ́n ta fẹ́ sọ iná nù ẹ̀dà kú ẹ̀ mójútó ìtura báyìí ẹ̀ mọ́jẹ̀ ìtàn yìí o wàlá ìṣẹ́jídélẹ̀ ò tá a sí o ìkànbẹ̀ láti ṣe abánetiwa ọmọ ìyá wa nọ́ẹ̀sì àti àti bá sọ̀rọ̀ àmà pé ń ta aṣọ ìpínlẹ̀ ògùn ọlọ́run yóò di tìbọ̀ rẹ̀. ẹ wá jẹ́ àtúntúnṣe tiwa ojúṣe wa ni pé ẹ wá jẹ́ àmọ́ kún fàdúrà sẹ́rí erin méjì tí ń tà erin méjì tí ń kíni tí ń jà tó kó bẹ̀ ní òkúrí fa o ẹjá bẹ lọ́hùn ìfọ̀kànbalẹ̀ sí stéètì wa sólèdè wa o ẹ dákun ẹ má jẹ́ ká lọ́wọ́ sí kó dogun o ẹ má jẹ́ à lọ́wọ́ sí kó dogun ẹ jẹ́ àpàdù àbòlẹ̀ nta fi ṣe bẹ́ẹ̀ rèé nta fi ṣe bẹ́ẹ̀ rèé tẹ́pẹ́ bá a ṣe wíhun lọ́ba rí bá a ṣe ń rohun tẹ́pẹ́ bẹ́ẹ̀ lọ́ba rí pé ajímọ̀bí ṣe mistake tẹ́pẹ́ bẹ́ẹ̀ lọ́ba rí ẹjẹ́ sọ pé ẹ̀yin èèyàn àbí akẹ́kọ̀ọ́ àwọn èèyàn náà wọ́n gbìyànjú ṣe mistake o ẹ̀ṣẹ̀ táwọn èèyàn ń dá náà ni òkè náà máa ṣe o torí pé ànábì sọrí o n bò tán ọkọ̀ ẹ̀yìn ó níta ni òdó dáadáa lẹ́yìn wọ́n ní kí ló dé ó ń torí pé hátò ń hàǹgbà tó ń ka kùránì ẹ̀ ń tí òdó dáa lọ́fà o. tó dúró mọ́tẹ́mọ́tẹ́. àṣẹ tí bá ń bẹ lẹ́yìn lè kọ́ ṣáájú o lónìí tí wọ́n ń bọ̀ yìí yàmá sábì tí wọ́n á dúrà ní pé bí àwọn tá à ń bẹ ńlẹ̀ yìí lábẹ́ ìgbẹ́bọ́ lọ́hùn táyì bá sọ dáràn ọlọ́hùn àwọn tí ń dáràn pọ̀ jù á lọ àwọn tí ọ̀fẹ́ káyé ó dá pọ̀ jù á lọ tí a múnú bí ọlọ́hùn. mo kọjá yíwa yìí lónìí jama ha mo kọjá yíwa yìí Ramadan mo mo sáré bí ojú pọ́ńbẹ́ni ní bí obìnrin ṣe ní títì èèmọ̀ ìgbà tí wọ́n pé ọ ti ta ẹnu ẹlẹ́gbà bọ́lá wà ní mú yín ṣé bọ́lá bá mú wọn ṣé yóò dà wọn mú ni èmi ẹ̀dá aláṣẹ ti jẹ kankan nínú bí tó bá wọn mìtí mìtí ní kankan tí jẹ́ kankan kódà kódà kódà kódà ṣé ńgbà tí wàá níye máa ń títì ẹ wá retí ìjọba kan mọ̀ ọ́n sí sọyẹ kẹyẹ pé ń dáhùn lásìkò eré lásìkò tí gbogbo ẹ̀rí bó ṣe rí sọyẹ kíjọba kó tó fi nǹkan míì tó kún fún wa E ma pé àwọn na ẹ efe fún yìí ọjà tí wọ́n nu wọ́n sọ iye tọ́wọ́ tọ́wọ́ wù wọ́n lórí ẹ̀fẹ́ kọ́ ti wọ́n kàwé mọ́ ni ni pé tálíkà ń mọ̀ ìdìbò fún ni ti yeye ka ịba ti wọ́n jẹ́ ebi ntẹ́bí ń tù wọ́n lójú náà nù pé ẹ̀ kàwé ọ̀fẹ́ àbí ẹni jẹun fún wa. gbogbo ìwòlẹ̀ wá ti ìṣẹ́dé náà tó èdògùn báyìí ètò wá báyànú jẹ́ ni pé APC ní ṣe ti sílẹ̀ọ̀sẹ̀ sí APC ní bẹ̀lẹ́kọ̀ ní bẹ̀lógún kò sí gbogbo ẹgbẹ́ ló ti bẹ̀rẹ̀ délẹ̀ ábà ọjọ́ tí mo kọ́kọ́ gbọ́ bí ẹ ṣe ń kàròyìn tí Ọ̀yọ́ ti tán pé wọ́n dàtú padà fún aládàáni ni wọ́n ń ka ìròyìn Èkó tẹ̀lé wípé èkó sọ pé gbogbo ẹni tí ní sùkú àdáni wọn ò ní tàmá níbi táwọn ọ̀tọ̀jú sùkú tìjọba dé pé gbogbo èèyàn máa wá sùkú tàwọn ni. ẹ nǹkan. the same day the same APC abba. ajimabi ẹba ẹba ẹba ni bẹlọ́n fún ọ ọlọ́mọdé ò sì ṣe o. amina. àfẹ kó sì ṣe kò wá kó sì ṣe kò wá rárá. wàláhi. wàá bá ní kọ́ mọ́ sí. àmín. ẹ̀yin náà wá bẹ̀rẹ̀ àdúrà gbogbo tàdúdì yín ńdàjí ẹ máa sọ fọ́lọ̀ ǹkọ́lọ̀ mọ́ bàdú ìjẹ máa lórí àmín bí ọba bàbá gidi tọ́ka gidi borí tí ò sẹ́láwò nígbà ẹgbẹ́ wọn gbọ́lá wá bẹ́ẹ̀ lọ kò sí o gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ní ìsìn wọn ni ẹ mọ́ wà bí iṣẹ́ abẹ́ lọ bí iṣẹ́ lẹ́nì ànàbàjẹ́ máa lọ ńgbọ́lá fẹ́ bàjá báwọn kí láfẹ́ sí sí báwọn ìgbà ọlọ́mọdé múlẹ̀ lọ́yọ̀ sí ti o àmín gbogbo ohun tí ò ní yára ìwà sọ̀rọ̀ rẹ mọ́ gbọ́rọ̀ rẹ mọ́ mọ́jọ ṣẹlẹ̀ o àmín ọdún múlẹ̀ nàìjíríà o ọlànà ọlọ́run ẹ àdúrà àdúrà àdúrà ẹjọ́ tó yọ ọlọ́run àdúrà ti súnà àdúrà ti máa ń gbà kì í sàdúrà aláǹkó lọ aláǹkó jọ ń bì kan o ẹ máa lọ kó yẹ ìyẹn ká o ẹdúrà tẹ́ máa ṣe nínú